lọ́jọ́ wọn bá ń pinre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin lọ́yìn má ṣe rìnrìn kúrin sigaya oshimala mala mala o mala o simage bí mo bá mi jeminu, bí mo bá ń sọkún mi jeminu ìyà ò tọ́ sí mi mo sì mí lera lọ́wọ́ rẹ bàbá wá gbà mí o olúwarùn wá gbà mí nínú lásìkò yìí jẹ́ káyé mi kó gba ìtumọ̀ káyé má fi mí ṣeré bí ọmọ ayò. Dámiláré bàbá ọ̀run àròbí mi mọ̀yá. Ìgbére bẹ́ẹ̀ ni màmí. Ìgbé ìgbé ni. Ọlọ́run ṣeun, ọlọ́run ṣeun, ọlọ́run ṣe ọbẹ̀ ti sùn. Bẹ́ẹ̀ ni màmí. Atagúngún wà nílé mo dẹ̀ lépo kékeré ká fi ṣe gàrí wà níta máa fi kọ́. àti jẹun lálẹ́ yìí a pé mi sùn lálẹ́ yìí mo kó wa ọkọ mi má lọ dà sómi gbóná kò <laughs> rí jù báyìí lọ ní ọba tó rí ó dà ó dà ó dà ó dà ó dà. ẹ ẹ ọbẹ̀ ti sọ oúnjẹ ti dé òwú wo ṣáná fún mi ṣé ṣáná kù ń yẹn báyìí báwọn ò ṣáná. Ah. ká má lè di ẹni wọn bá gàrí tó kù mu rò. Ah, ọbẹ̀ dùn máa mi. Ah. aláìsí máa gbádùn ìbẹ̀rẹ̀ ni ìbẹ̀rẹ̀ gbádùn rèé hmm. Hmm. ọ̀rọ̀ mi ò lọ kàn mú. Ah, kéèyàn wá rómi tó tutù ni. Hmm. a ti gbà fọlọ́. Hmm. àná kí ìyàwó mi fún un kó mú yọ sí dáadáa báyìí. Ah. Hmm. mo mọ̀ kó máa mú gẹ́gẹ́ ọmọ dáadáa. Mami. Mami. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo lálàá mo lálàá ni. Pé kí ni? Mo lálàá pé mo ṣàgbín lọ́nà mo ṣàgbín lọ́nà mo kò wá rí ẹ wá dáná ẹ fi ẹsẹ̀ gbìn yẹn èmi àti ìjọ wa ń jẹ gbìn yẹn bí mo dẹ̀ ṣe máa tají báyìí mo tún wá mo mo tẹ̀ rántí kí tẹ̀ tó ṣẹlẹ̀. o rántí kẹ o eh, eh. rántí tó ṣẹlẹ̀ mọ́. Eh o rántí. mi rántí. o rántí. mi rántí. ẹ jẹ́ ká kún fàdúrà àdúrà ni téèyàn bá lálàá tí ò bá ti rántí mọ́ kéèyàn gbàdúrà ẹ níyà ní orúkọ Jésù. àmín. ní orúkọ Jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ Jésù. àmín. bàbá mi àti ọlọ́run mi adúpẹ́ aláyọ̀ àyìn lógo. ọlọ́run o mo pè yín ní wákàtí ọwọ́ yìí gbogbo ogun ọ̀tá ẹ bá mi bì í wó. Ami gbogbo ohun tí ọ̀tá lè máa gbé lórí ọmọ mi wípé kó máa lálàá kó máa rántí ẹ bá mi wólé èṣù balẹ̀ èṣù ló ń gbógun yẹn ẹ bá mi wólé ẹ balẹ̀ olúwa ẹ ṣàánú mi ẹ ṣèyanu ẹ gbọ́ àdúrà mi má jẹ́ sunkún lórí ọmọ má jẹ́ dààmú lórí ọmọ mi ò ní wá ẹ̀ tì lórúkọ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. fi ẹ́ ló lè fi mí dá ara tí ó pẹ́ mí lẹ́kún Èdùmàrè má má fi mí dá bí mo bá ń pè ọ́ gbọ́ o Èdùmàrè nínú ìpọ́njú nínú ìrora ìyàwó alájọrùn bá ń pín ìrè ayọ̀ kẹsẹ̀ mi bó má ṣe rìnrìn kúrin níbi wọ́n ń gbé po lóríire kẹsẹ̀ mi má ṣe rìnrìn kú mi. kọ́sítọ́mà lẹ́jẹ̀. kọ́sítọ́mà dáadáa kọ́sítọ́mà tó pẹ́ ní next time. ẹkún mi bọ̀ pẹ́dẹ̀ rẹ̀ dẹ́rùn fáyọ̀ ká lówùrọ̀ àníbẹ̀ ẹkún mi bọ̀ rẹ̀ dẹ́rùn fáyọ̀ ká lówùrọ̀ torí pé ìwọ lọ́ba dákẹ́ dájọ́ ohun tí ó yẹ èèyàn ìwọ lóye àdákẹ́dájọ́ lọ́lọ́run wa yóò fọlẹ́rán bí ẹni òró ti ṣẹlẹ̀ wá dá mi láre Èdùmàrè jọ̀wọ́ o sọ̀rọ̀ mi dayọ̀ wá dá mi láre bàbá ọ̀run. ó máa bẹ́tà kó la tí dáadáa kó gbọ́ mi sórí tí ò bá ní ṣe nǹkan tẹ̀mí fẹ́ inú ilé yìí ò lè jọgbọ èmi àti ẹ ó máa bẹ́ẹ̀ sàkó kẹ́rẹ̀ kó jáde kó lulẹ̀ yìí. Ah! sísá mi sísá mi èdè mi sọ̀rọ̀ ẹ ṣe ní gbogbo tá à ń sọ̀rọ̀ nípa ìfẹ́ mi ládìo ẹni tí mo nífẹ̀ẹ́ sí ẹ lè jó torí ọlọ́run ẹ má wo ti condition tó wà sẹ́yìn kó máa ṣe ìfẹ́. àbí ìfẹ́ kọ́ ló lanú tó ń sọ fún mi ìfẹ́ là ń sọ̀rọ̀ àbí ìwọ nífẹ̀ẹ́ ìfẹ́ ló máa tọ́jú ẹ̀ ìfẹ́ ló máa raṣọ sí ẹ lọ́rùn tó bá bímọ ìfẹ́ ló máa bẹ́ẹ̀ tẹ́kì ẹ̀ àbí ìwọ náà choose láti live life àwọn tó tó máa fi ọkọ tẹ́fà náà máa ṣiṣẹ́ fọkùnrin jẹ jọ ṣé ìgbé ayé tèmi ò bu ẹni. ok ìfẹ́ bó ṣe rí Jùmọ̀kẹ́ bí ìwọ ṣe rí bóyá dáa tó yìí ìwọ ṣì nígbàgbọ́ lórí ìfẹ́ Jùmọ̀kẹ́ ṣé ìgbé ayé tí mò ń gbé òwò ẹni sista mi kó ṣe pé ìgbé ayé ti yín òun yìí bó ṣe mọ pọ̀tọ̀tọ̀ lọ́rọ̀ ẹ àdèmọ bí èèyàn àti ọkùnrin jíde ṣe bẹ̀rẹ̀ o ẹ èrè jẹ́ kí n fẹ́ gbogbo yìí torí kí ṣe rí gbogbo ẹ̀mí mi gbogbo ọkàn mi ọ̀dọ̀ Fẹ́mi Ládé ló wà ẹ ẹ jọ gbogbo nǹkan ṣì máa dà olùsọ̀sọ̀. Hmm. ìwọ ló máa sọ ìtọ̀gbésí ayé tèmi Fẹ́mi àbí jọ ṣé bẹ́ẹ̀ mi ṣe yan tèmi ni wọ́n ṣe yan tiẹ̀ àbí ṣé dandan bẹ́ẹ̀ mi bá ṣe gbé ìgbé tèmi látilẹ̀ ní kí wọn náà bẹ̀rẹ̀ tiẹ̀ ṣé gbogbo àwọn ọtí ọkùnrin ń tèkì ẹ̀ ń ta tó ra mọ́tò gidi síndì tó ń lọ gbé ṣe ṣọ́ọ̀bì tó ń gbé wọn travel kò wù ẹ́ kò wù ẹ́ àbí Jùmọ̀kẹ́ ọlọ́run tó máa táṣìírí ẹ̀yìn méjì tó máa fi yín ṣẹ̀sìn olójẹ́ kí n pàdé olórí burúkú ẹni tó ń sọ yìí àṣebólà ni àwọn tó ń tilẹ̀ Jùmọ̀kẹ́ àwọn tó ń tilẹ̀ ojú gbà mí ti fún ẹ kí ló wà lára bọ̀bọ̀ yẹn tó wù ẹ ẹni tí ò àǹtí mi iṣẹ́ bọ́là ṣàyàjù kí èèyàn kọ́ máa jalè lọ iṣẹ́ bọ́là iṣẹ́ náà ni iṣẹ́ náà ni jùmọ̀kẹ́ àánú èdè ń ṣe mí jùmọ̀kẹ́ ẹni tó ń tilẹ̀ ṣé o lè fi yàngàn láàrin àwùjọ o lè sọ fáwọn ọ̀rẹ́ tiẹ̀ pé ọmọ bọ́là ló ń tẹ̀lé. ẹ ó wá dàbí tabade jùmọ̀kẹ́ wàá chúùsì kan nínú àmì àti ìfẹ́ olórí burúkú tó ló ń tẹ̀lé yìí. àǹtí mi hmm. kí n chúùsì láàrin èèyàn àti Fẹ́mi Ládé hmm. kí nàìjíríà ti sọ fún mi kan tí mo sọ náà ló gbọ́ yìí pé kò chúùsì kan sísà kò fi lè tèmi lẹ̀ ọkọ tẹ̀lé ìfẹ́ olórí burúkú ọmọ bọ́là kẹjọ máa rún lẹ̀ papọ̀ kẹjọ máa rìn ìdọ̀tí. àǹtí mi ọmọ ìyá kan ṣoṣo tẹ ẹ ní ẹ fẹ́ tì jáde nítorí ọkọ. because you are not ready to listen. bẹ́ẹ̀ ni tí ò bá gba tèmi jáde kúrò ní ilé mi. àǹtí mi ọ̀rọ̀ yà bí mi. ó jáde nínú ẹni. o rò pé eré mò ń bẹ ṣe. mo ní kó jáde kó ṣì kó fáìpéjà ló fi lé ayé ẹ̀jẹ̀ wá ta olóòórùn tẹ̀lé ọmọ bọ́là kí bó ṣe rí bó ẹ dáa tó yìí oníranù ọmọ bọ́là kẹjọ máa ti kẹjọ máa ti oṣooṣì ranù yín káàkiri. gbogbo ọkùnrin ṣe wà títí tó bọ́là bó ẹ dáa tó yìí. All yẹ ká ti pẹ̀ka ìrókò tó bá dàgbà tán a máa bèrè ẹbọ ààyè ojú bọ̀rọ̀ kò má gbọ́n wọn lọ́wọ́ èkúrọ́ hmm, ó ń bọ̀ ó ń bọ̀ àwọn láǹdẹ̀. ṣáájú kíta ló bọ kó wá bẹ. Ah. ẹ ṣe jàre ẹ ṣe ìjọba mú pépà yẹn ṣé ó tà ṣáájú wa mo kọ̀ tà yìí fún ẹ bẹ́ẹ̀ ni o mo kọ̀ tà fún ẹ kò sọ gẹ̀dẹ̀ thirty naira kò sí bọ́ọ̀dì thirty naira mọ́. torí pé máa ń gbádùn ẹ náà ni. o ṣe ó dáa o. ẹkú ọrọ̀ mi. ọkọ mi báwo lọjà. bá ẹ wọ mi ó fi ẹdí ẹ lẹ́nu. olúwa ṣeun. ẹ rí i pé mo ti fẹ́ tà tán. bẹ́ẹ̀ ni èmi náà rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n bá yín sáré yẹn díẹ̀. ọ wo wo wo wo ṣọ́ọ̀rọ̀ ajé tiẹ̀ kí ṣọ́ọ̀rọ̀ ajé tèmi Ah. mo fẹ́ gbọ́kẹ̀dẹ̀ eh. orí iná. ẹ eh, wo gbọ́kẹ̀dẹ̀ wá jáde ṣé mi lè bá yín ṣọ̀gẹ̀dẹ̀ níṣẹ́ wo mo gbà. Ah. ẹ rí i pé mo ti fẹ́ ta búrẹ́dì mi tẹ́yọ mẹ́rin péré ló kù. ẹ ẹni tí ẹ kiri lọkọ ṣọrọ ajé mẹ́rin tó kù ìdí ọjà tèmi náà mo wà mo ń ṣọrọ ajé ni. ẹ wo mọ́mì ẹ wo iṣẹ́ kọ́ lowó ah. àlùbáríkà lójú. ó dà. ẹ jẹ́ bá yín ṣe àwọn olóyè ẹ jẹ́ kò burú rọ́rà òun torí eh, aṣunú ti ní wá bá mi tún kinní

tó o fẹ́ ká rójú owó dépò nípa máa rere yìí. mo ti gbọ́ nǹkan kan ṣáájú wa ṣá. Ah, ah. ó jàre wọ́n máa ń ta bọ̀lì fún ìjà kan pẹ́ ìlú. èlò hmm. lẹ́kọ̀ọ́. fifty naira náà ni. ẹ eh. eh, mú yẹn fún ẹ eh, mú yẹn fún mú tẹ mú oníbàárà mi dáadáa ni. mami bọ̀lì kẹrẹ ma ah wo ẹyin náà mọ nǹkan tọ́gẹ̀dẹ̀ ń wí sí i kákan máa jókòó lé ni o. <laughs> Fẹ́miládé Fẹ́miládé gbogbo ìyà tí mo jẹ mo ṣàmọ̀ pé torí ti ẹnu ọ̀yàn gbogbo bí mo ṣe kúrò lọ́dọ̀ àti mi tí àti mi fi lé mi jáde ṣé mo pé torí ọ̀rọ̀ ẹ̀yìn. èmi náà mọ èmi náà mọ pé torí tèmi tó bá ṣe torí tèmi dé ta lọ tí wọ́n fẹ́ ṣe <laughs> ó mọ̀ pé ilé ayé kò sẹ́ni ẹni tí wọ́n bá ti nífẹ̀ẹ́ ra wọn kò sí kò sí pé fẹ́ yà wọ́n tó tọ́nà bá làwọn ọmọ máa fẹ́ àwọn náà ló máa fẹ́ ra wọn gbogbo nǹkan ti ṣe ń ṣe ọmọ pé màá ti jẹun àti báyìí. ọmọ wọn ti ẹ wọn ti ẹ wíṣ láti rí wọn rárá. Ah, Túbọ̀kẹ́. Ìwọ ni tèmi kára kó rẹ̀ lóla. Ṣé Ṣé wọn máa bá mi ṣí ẹ? ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́ tó dé tẹ̀lé bíi tiẹ̀ tẹ̀lé àwọn bíi tiẹ̀ kókó fi mí dàbọ̀. sóòjàwò sóòjàwò ló máa bà tèmi jẹ́ olórí burúkú máa lájú nílẹ̀ kí láàgbọ́ pọ̀ bóyá kò rẹ̀ sí mọ́tò kò rẹ̀ sí mọ́tò bá mi ṣe ti fóyì tèmi irun mú pé mi ò lè ṣorí mọ́lẹ̀ ayé irú ẹ̀ ló ṣoríire ó máa rìn kú náà ni. ìwọ Ìwọ lọ̀rọ̀ mi yé o. Àwọn ọmọ sísọ olóòrùn onídọ̀tí ọmọ bọ́là olè aṣẹ́wó fàwọ́rá. Bàbá ọ̀run, ìwọ la mọ̀ kókó ayé mi. Wá fi ìdá ara irú. Ẹ sà, mo ní pé kí n béèrè pé kí ni kí n máa ń ṣe fún lunch. Ọ ò oh. <laughs> oh, oh, ṣe máa yọra ẹni nìyí. Um, okay. Um, kò me prepare light food. I think that will be okay. All right. Pẹ̀lẹ́. Nínú Hello? Báwo ni ṣe wà okay? Oh, no, no, no, no, no. no. Um, mo kàn wó pé bóyá tó bá di ní ọ̀la ìwọ wá rí mi a wá bá mi lọ́fíìsì lọ́la ìwọ náà mọ̀ wípé ah, ah, ó mọ̀ wípé màá ti resume by eight o'clock okay uh, you don't worry má worry ó mọ̀ náà mi ò dẹ̀ ní bójú ẹ̀ jẹ́ okay all right all right all right um, all right okay wo arákùnrin jọ̀wọ́. báwo ni. adúpẹ́ lọ́dọ̀ sá. ṣé ìwọ ló máa ń bá wa kúlẹ̀ nínú ilé. bẹ́ẹ̀ ni sá àmọ́ most of the time tí n bá wá mi kì í bá yín lé sá. ṣé ẹ kàwé rárá ni bí ẹ kò ṣe owó kò. mo kàwé sáà ni mo kọ́ṣẹ́ o àmọ́ ìgbà tí ó ti sí bí màá ṣe owó gba workshop wọn ló jẹ́ kí n ṣe máa ṣe iṣẹ́ kí n lè fi tọ́jú ara mi àti ìyá mi. irú iṣẹ́ ọwọ́ wo ló lè kọ́. mo kọ́ computer engineering ni sà bẹ́ẹ̀ ni sà. computer engineering. bẹ́ẹ̀ ni sà. Hmm. kò jẹ́ kó jẹ́ pé irú yín báyìí lè ọmọ ṣe irú iṣẹ́ yìí ẹ̀yin náà wo bọ́mọkùnrin ṣe dá ẹ wo bẹ ṣe ń gbé ara ẹ má bàrà yín láwọ̀ jẹ́ ok ṣé kọ̀ǹpútà ẹnjìnírìn yẹn ó sì wù yín kọ́. a ó ṣì wù mí kọ́ sà. ó sì wù yín. a bẹ́ẹ̀ ni sà. ó wù yín láti máa fi ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà ó wù mí gan sà. ẹ fẹ́ mu gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ yín. a bẹ́ẹ̀ ni sà. bí délé jọ fún bẹ́ẹ̀ ni sà. ẹ má wọlé. ok sà. ṣẹ́rí tó bá ti di next week. ok ẹ wá rí mi. ah ṣẹ́rí gbogbo irinṣẹ́ pátápátá. ah ẹ ṣe gan sà. bí mo ṣọ́ọ̀ tẹ̀tí máa ma ṣiṣẹ́ yín ah ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́dọ̀ yín sá ẹ ṣe ah, ẹ ṣe gan. má ṣùgbọ́n pẹ̀lẹ́ dìde dìde dìde. ó máa ta fún yín sá gbogbo kan tẹ bá dáwọ́ ló máa yọrí sí i lágbára náà àwọn ọmọ yín náà máa rà lànà lágbára náà ẹ ṣe sá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe sá. ẹgí o ti gbọ́n tí mo wí yẹn tó bá ti dé ní next week o kò sí gate fún mi. má má jẹ́ kó kó lọ́kìrà ipò gbére pẹ̀lẹ́. lọ́jọ́ wọn bá pinre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rere. Ah, kí ló ṣẹlẹ̀. kí lè ta. ẹ̀pà ni kí lè pa ní náà. kúta ló kúnnu gbogbo ẹ̀pà yẹn sáàmì. kúta tẹ. gbàgbé. dododo bóyá bóyá ẹnu ẹnu ẹnu jẹjẹ kú jẹ ìlú jẹ òkú. òkúta tẹ. báwo lè ṣe lọ ọjà tó wù náà. èmi àfúrọ̀. èmi olókùúta. alókùúta ló wà bẹ́ẹ̀ olókùúta ah. ìjẹkújẹ ni màmá yẹn fẹ́ fi mọ̀lẹ̀ jẹ́ mi báyìí. Ah. màmá òkúta ni o òkúta là ń jẹ èmi kọ́ ni mò ń ṣe ẹ̀pà mò ń kà báyìí ni ẹ jáde pé wọ́n ti dì í síbẹ̀ mò ń kà á mi ò ń ṣe kínní. ẹ̀pà yóò dára rárá. ìsọkúsọ lẹ ń sọ yìí ah, ah. ìsọkúsọ èèyàn jẹ́ èkúta nú ẹ̀pà. Ah. ọ̀rẹ́ mi. ṣé bó dirú mi ní kí ni ìtumọ̀ yẹn. bàbá kí ló fa gbogbo ìrìn gan-an. ó dàbí kan ṣe ẹgbẹ́ wà lára yìí mo ní àfẹ́ rí yín bíbá yìí gbogbo ọ̀gẹ̀dẹ̀ yìí gan ẹbí títẹ̀ ta mi bàdó dà oyè ẹbí bọ̀dó yẹ jẹ́ ní tì màmá ìyàtọ̀ gẹ́gẹ́ ẹ̀ bá tẹ̀ ẹ wá bẹ̀ kí ló ṣe yìí ṣé ẹ̀mọ́ kí máa mi lẹ̀ bá sọ̀rọ̀ oge oge yìí ń jì í ṣé mi lẹ̀ bá mi. mo bá ń ké omi jẹ́ mi nù bí mo bá ń sọkún wà lómi jẹ́ mi nù ìyàwó tọ́ sí mi mo sì mẹ́lẹ́ra lọ́wọ́ rẹ̀ bàbá wá gbà mí o olúwarùn wá ah, gbà mí nínú lásìkò yìí dẹ́ka èmi kó gba ìtumọ̀ ayé má fi mí ṣeré kí ọmọ ayé o dá mi láre bàbá ọ̀run àwọn òbí mi mọ̀ yá. ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà mọ̀ pé gbogbo ìṣòro wa ọlọ́àbá sọ di pẹ̀tẹ́lẹ̀. àmọ́ kọ́kọ́ ló ń ṣe mí tó dẹ̀ ń bà mí ní ọkàn jẹ́ mo lọ rántí ẹ̀ yìí gbogbo ìgbà tó fi ń fọ ẹ ní wàhálà wípé kò lọ fẹ́ ẹlòmíì ètò pé mo ì tí ì lówó ó máa ń máyà mi já ní gbogbo ìgbà. ìfẹ́ mi ìfẹ́ mi kí ló dé tó ń kàwé àkàsẹ́yìn báyìí ẹ eh, a lè fi tipá méṣe lọ sódò a máa lè fi tipá fún lómi ẹ eh, kóró mi ṣàníkùn wà èmi ni mo mọ̀ bóyá mo yọ àbí mi ò yọ ṣó wá rè gbogbo nǹkan tí n bá ti fẹ́ báyìí òun ni àǹtí mi máa bá mi fẹ́ gbẹ̀yìn rẹ̀ hmm. ṣó ti yí ẹ má má wàá rò kò sí ọ̀rọ̀ lórí yẹn má rò rárá. ó ṣe gan-an mi dùn lọ́pọ̀lọpọ̀ fún àrídájú tó ń ṣe fún mi ṣòye ó wọ́pọ̀ láàrin obìnrin tó máa máa sọ orí ilé ìfọkùnrin o ṣe gan ọládé jẹ́ ká pẹ́ fúnra wa ọlá jẹ́ ká bára wa kalẹ̀ lágbára Ọlọ́run máa tó lóun fẹ́ help me hmm. ẹ̀ mo ti rò pé kí n lọ sóde láàárọ̀ ọ̀la mo lè gbàdúrà sọ́lọ́run pé tí má máa lọ sọ́dọ̀ ẹ̀ kọ́lọ́run jẹ́ kí n bá ojú rere ẹ̀ pàdé kó tiẹ̀ lè ṣàánú fún mi kí gbogbo ìyà tó ń jẹ wá kó lè dópin. <laughs> ṣòrí ọkọ mi mi ò ní kó má lọ síbẹ̀ o àmọ́ ìwọ tẹ́pẹ́ ara ẹ̀ tí ì strong báwo ló ṣe fẹ́ ṣe tó ṣe fẹ́ lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ wípé ẹ kò sówó lọ́wọ́ ẹ̀ ó ṣọ̀pọ̀ ẹsẹ̀ ló máa fi rìn torí kí n kò sówó mọ́tò lọ́wọ́ ẹ̀. ìjọ ilóòótọ́ ní pẹ̀sẹ̀ ni màá fi rìn lọ àmọ́ mo ti ń rìn pavement lára mi wọ́n fọkàn balẹ̀ gbogbo nǹkan tó ń sọ yé mi ṣó ti gbọ́. ó ti mi ìfẹ́ mi ìfẹ́ mi mo tún nǹkan tí mo fẹ́ rí ẹ o. kí tún nìyẹn. ṣé mo pé ọ̀rọ̀ ẹ̀yin bákan méjì nìyẹn òun lélẹ̀ tí mò ń bá ìjìyà ń sìn tí kò sí nǹkan kan mo dẹ̀ ní ìdíyọ̀ pẹ̀lú ẹ̀ kò sí èyí tó máa dé tán lọ́la tó máa ní mi ò mọ̀ ṣe náà tó máa ní mo papọ̀ àbí ọmọ tínrín kan ni pé mo ti tóbi jù. jẹ́ ìsàn kankan fún ẹ sórí bí ìràwọ̀ ṣe pọ̀ tó lójú òfurufú yẹn tí òṣùpá bá yọ ó tẹ òkú jẹ́ kínkẹ́ níbẹ̀ ó máa dá yàtọ̀ ni bẹ́ẹ̀ mo ṣe dá yàtọ̀ nínú gbogbo ọkùnrin ìwọ fọkàn balẹ̀ ṣé ìwọ tó ti ń bá mi jìyà tó ń bá mi jìṣẹ́ màá wá lówó tán ìgbà yẹn màá wá sọ pé mo fẹ́ ra máa lómi ọlọ́run ní ṣe mí ní ọkùnrin burúkú ọlọ́run ní ṣe mí ní ọkùnrin tí ò mọ rẹ̀ ìwọ ni kò fọkàn balẹ̀ ṣe ti bọ́ a máa bára wa kalẹ̀ lágbára ọlọ́run. láìpẹ́ láì jìnnà ayọ̀ fẹ́ rẹ̀ dé láìpẹ́ láì jìnnà ẹ ó bá wa dúpẹ́ àkàlà ń ṣàánú fúnra. gbogbo ilé ìta àǹsọ látàárọ̀ yẹn ní ọdún tí n tètè wá máa lọlé ṣùgbọ́n pé àǹtí mi máa ti máa fojú sọ́nà fún àwọn ilé ẹ̀dẹ̀ tí ń ṣe. àìtí kò fánlé ifá tí ń ṣe òun là ń sọ̀rọ̀ ń ṣe òtún tí ń sọ̀rọ̀ àǹtí ẹ̀ ọjọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo ilé ìta ó dá wa máa lọ mo ti gbọ́ owó mọ̀ pé inú mi bó ti ṣe fẹ́ máa lọ ìwà dá fèmí nìkan lẹ̀ sí kò sí wàhálà wá ètò wa máa lọ. jẹ́ ìtètè máa lọ mọ̀ fún wọn náà gbọ́n Baba, èmi ni Fẹ́mi Ládé. Fẹ́mi Ládé akólẹ́yìn ni bàbá. ṣé wo jẹ ọba àbí Fẹ́mi Ládé tẹ à. bàbá o ẹ ká ìwọ ni ṣé wo jọba ni tó fi fẹrẹ ní Fẹ́mi Ládé ṣé kò sí o. ọ̀gá ló sọ fún mi pé kí n wá rí àwọn ní àárọ̀ yìí. kí ló dé. ẹ mọ̀ pé last night mo wá yẹn wọ́n ṣàlàyé fún mi pé àwọn fẹ́ ràn mí lọ́wọ́ nítorí tó bá ti di èyí láàárọ̀ kùtù kí n tètè wá òun ló jẹ́ kí n ní kí n sáré máa bọ̀ báyìí. òtọ́ yìí òtọ́ yìí ẹ dúró tọ̀ gá ẹ dúró tọ̀ gá bẹ́ẹ̀. <laughs> ẹ má yẹ kí n dúró bàbá yẹ kí n wọlé. Ah, wẹ́lẹ̀ wọ̀lí o wẹ́lẹ̀ wọ̀lí ó yẹ kó máa fi sí orí nàìjíríà yìí gbogbo nǹkan anybody tó bá ti fẹ́ gbà ń wọ́n gan gbọ́dọ̀ dàmí alẹ̀ ló bá ti wá dàmí alẹ̀ àwọn akatẹ̀lẹ̀ tútù wá wọ́n atẹ̀lẹ̀ tútù wọ̀lí ó ti yé mi kan tẹ̀ ń sọ ẹ̀ ń túmọ̀ pé ó yẹ kí n ṣọmọlúàbí bàbá ìmọ̀ kan tó ṣẹlẹ̀ níbi kò sí owó kọ̀ọ̀kan lọ́wọ́ mi bí báyìí mo fi ọlọ́run bá pẹ́. ẹ ṣé orí èmi gan mi fẹ́ ní ẹ ní ara torí mo mọ̀ pé alẹ̀ ìwé kóká ṣó ti yẹ but owó ti bọ́jà one thousand naira ó ti ẹ̀ mú alẹ̀. Ah, bàbá mo fi ọlọ́run bá ṣẹlẹ̀ ṣẹ́yìn hundred naira tó kù lọ́wọ́ mi. ọ̀dà àwọn àwọn àwọ̀rí máa wọ̀rí mo fẹ́ bá ẹ gé sí méjì mo sọ di five hundred. Baba, mi lè máa parọ́ fún mi. mi gbogbo nuwo ẹ o. mo mọ̀ pé ń yọ sí mi lọ́rùn ni àmọ́ tó bá wà lọ́wọ́ mi máa fún yín bí bàbá lẹ́yìn jẹ́ fún mi ṣe fẹ́ béèrè owó tí lọ́wọ́ mi. ọ̀dà àmọ́ wọ́n rí ṣé o máa fi owó ọ̀kùtù láwà yìí hmm. ṣé o tún yọ owó two hundred owó búrẹ́dì àtẹ̀wà. báwo ẹ̀yin ní búrẹ́dì àtẹ̀wà ẹ̀ ta búrẹ́dì ńbẹ̀ àti ẹ̀wà mo láìkẹ́ ẹ̀kú mo dè ní àwọn pure water yìí máa mú sọ̀pọ̀ tiẹ̀ mi àwọn step ẹ̀ dá o. bàbá bàbá báwo lè ń ṣe báyìí tí ju ogun yẹn lọ ẹ̀yà dùn kó tẹ kú sí ni ogun swaga tẹ kú sí ẹ wá fẹ́ fi ẹ wá sọ wọn pa sunday. jesus christ gbẹmí gòun baba jesus christ yéé ṣaláàbò mi. ẹ fi ogun yẹn lé bàbá ẹ jẹ́ kí n wọlé kí n tó dọ̀dà yẹn. Ah, mi máa fi ìwọ gan wo dájú ọ̀dájú wo ìwé àwọn ọmọ gbígbọ́ ní ojú emu ẹ̀gọ́ ẹ̀bọ̀ náà tẹ̀yìn ogun wo mu àwọn mu àwọn kẹ́ni wo mu yọ̀gọ́ ẹ̀bọ̀ wíwá fi wá dúró bẹ̀ yẹn dúró bẹ̀ yẹn mi fẹ́ gbọ́ mi fẹ́ nígbà tó ń kólẹ̀ ń bí ẹ̀dà ká sanwó kò ọ́ wọ́n ní wọ́n gbé wọ́n ní wọ́n wá. àti ọtí mo ti ń kólẹ̀ ń bá mi kì í fún ilé ìgbìlẹ̀ kọ́. ẹ sì yọ kàn mí èlú emu kọ mi èmi ọ̀dọ̀ náírà kò mí sọ́dọ̀ náírà owó ni ṣé wọ́n ní ọ̀dọ̀ náírà. màá dúró dọ̀gá. ẹ dúró dọ̀gá tó ti yẹ bẹ́yẹn dúró dọ̀gá kò sí lọ́sọ̀ pẹ̀lú yẹn wọ́n ìkàlẹ̀kùn a private tí wọ́n kàwé tí o rí a private lẹ́yìn mi lẹ́yìn. ẹ ẹ jẹun tí pé bẹ́ẹ̀ máa tẹ̀ ní wíìmì lọ́mọ ní. èsì yóò kàn mí o. bàbá ṣe fẹ́ fi mí sílẹ̀ síbí báyìí. bídò máa ń kẹlẹ̀kùn bọ́ yìí máa ń kẹlẹ̀kùn o ló máa kẹlẹ̀kùn bẹ́ẹ̀. bàbá máa kọlẹ̀kùn máa kọlẹ̀kùn. ẹ ah. yẹ kí n wọlé náà. wọ́n lọ sí kẹ́lẹ́ bọ̀ mí lẹ́yìn bọ̀ bọ́ yìí. bàbá. mo máa kẹlẹ̀kùn o. ẹ máa jó sí báyìí ṣùgbọ́n àwọn ọ̀nà bàbá ó yẹ máa bọ̀ ń bíbà káwọn kújọ máa jí sí gbà yẹn náà ṣẹ́fẹ́ fèmí ní kọ́lẹ́sì bíbà yẹn ni. táwọn bàbá wò lé lè báyìí mo ṣọ́n pé gbàdúrà bàbá yẹn máa wọ bíbà yẹn kò fi qualification ọkọ̀ wọlé àkọ́tà máa ń sọ fáwọn olówó nìyẹn gateman náà ó nílẹ̀ kọ̀ọ̀kan kọ́ máa fi requirement wọlé. ìwọ ó mẹyàn mọ òkàn mi tó ti yẹ ẹbẹ yẹn òkàn mi o. ànúkọ́lẹ̀ ń rí gbàlẹ́ mi náà wá wà ní wá sí ibà yẹn wá ní kébì máa jókòó síta. òkàn mi o ìlẹ̀ ìwé gbó wẹ́sùn you carry waste to you carry waste to waste to wey kó ló ti yẹ mẹ́yẹn you carry waste a sì ní waste tó máa kó àjọkọ́ o. ṣé gẹ̀ẹ́tì ọ̀gá ti méjì méjì. ọ̀gá kẹrọ̀sà ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. èmi ni Fẹ́mi Ládé. ṣé wọn ń forúkọ tiẹ̀ gbowó ní báyìí kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lè sọ fún mi pé kí n wá ń pè fẹ́ ṣàánú fún mi torí ẹ̀ ni mo ṣe wá sà. èmi sọ fún wọn bẹ́ẹ̀ jọ ṣé mo ti rí ẹ rí ni ṣé èmi àti ẹ ti ríra rí ló sọ fún mi náà láti jọ́ tí wọ́n ti bí mi láyé mi mi ìtì bá fi ní dáálọ́gì láyé mi ó sọ fún mi pé èmi sọ fún ẹ pé kó wá fún kí ni. Ah, sa èmi ni èmi máa bá yín kó gba àwọn ọ̀dọ́ tínú compound yìí èmi ni Fẹ́mi Ládé sà. o ò ṣe má kólẹ̀ nínú compound yìí o bá máa kọ́ òkè compound ni jọ fọ́ṣàánú èmi ò ṣàánú fún ẹ o mi ò rí ẹ rí mi ò dẹ̀ rẹ́dí láti ṣe àánú fún ẹ ok. ọ̀gá ẹ ti ń bínú ẹjọ́ má bínú sa ẹ wo yẹ kí n ti wá láti ìbàtẹ́ ti sọ fún mi yẹn àmọ́ mo ní ásídẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́ ikùn mi báyìí ó ní ò jẹ́ kí n fi wá ẹjọ́ má bínú sa. wò mí dáadáa má di ẹnu ọ̀nà yìí mọ́ o má di ẹnu ọ̀nà ilé mi mọ́ tí o bá tún padà di ẹnu ọ̀nà ilé mi sórí ẹsẹ̀ méjèèjì tó fi dé ibi yẹn máa gé kúrò fúnra mi. Ah. ẹgí ẹgí o wọn bàbá yìí dáadáa. mi ò fẹ́ rí ní ẹnu ọ̀nà ilé mi fún. ibù tí ó bá kọjá ní spiriti yìí bá mi fọ́gbọ́n gbọ́mọ ní orí oh, mi ò fẹ́ rí ẹ mọ́ ah, ọtí pé wọn kọ́ èmi àti ẹ̀ pọ̀ kádàrá wa méjèèjì òjò ṣiṣẹ́ papọ̀. yẹ́sà ọ̀gá wà Nigaya. Oshimala, mala, mala, mala, Osimage, bí mo bá ń ké, omi jẹ́ mi nù, bí mo bá ń sọkún, wá lómi jẹ́ mi nù má sọ bí ẹ̀mọ́ lẹ́nu bí ẹ̀ má yẹ lé ẹ̀ dànù bàbá tó sọ fún pé fún ara ẹ ló pé ẹ pé òun fẹ́ sí ẹ lóore fún òun fẹ́ ràn ẹ lọ́wọ́ wípé kó má kó lẹ̀ kó má kó dọ̀tí mọ́ kó má bọ̀ pé òun máa fún ẹ ní oúnjẹ tó máa jẹ for life ẹ wá sọ ọ́n sí pé ó lé ẹ dànù ó lóun ò fẹ́ rí ẹ mọ́. bí bàbá yẹn ṣe sọ fún mi nìyẹn ó ń yà èmi gan lẹ́nu fún ara mi ẹni tó jẹ́ pé fún ara ẹ ló dìídì pè mí pé ó fẹ́ ràn mí lọ́wọ́ mo dẹ̀ ti ń bẹ ṣiṣẹ́ láti jọ ọjọ́ ẹ̀kú sí wàhálà mo dẹ̀ máa délé ẹ the next thing ni pé ọkọ ni kọ́ lé mi bọ́sà ń pé òtí ẹ̀fẹ́ rí mi ní gbogbo sàkání rárá onítọ́ba tún rí mi gan ní gbogbo sàkání bẹ̀rẹ̀ kọ́kọ́ fọlọ́pàá gbé mi. Fẹ́mi Fẹ́mi Fẹ́mi wojú mi dáadáa kó jẹ́wọ́ fún mi ṣé kò kì í ṣe pé nígbà tó máa ń gbé ẹrù tó máa ń lọ bá kó dọ̀tí o ti jí nǹkan máa yẹn rí. èmi tí ọkọ bá sọ fún ẹ ṣé kò yẹ kí ọ náà kó kó gbẹrí mi jẹ ni ṣé mo jalè rí ni oúnjẹ mi ò dẹ sọ̀rọ̀ ó dà oúnjẹ mi lẹ́nu. tí mo tiẹ̀ ti ń rò pé tó bá tiẹ̀ ti lọ tó máa fi dé o sórí àti change a lè kúrò ní gbogbo inú ẹ̀rọ̀fọ̀ tá a wà yìí. a máa kúrò nínú dọ̀tà náà máa máa gbélé olówó. a lè gbalẹ̀ tó dáa a lè máa ṣe nǹkan míì. gbogbo yé mi náà mi tẹ mọ bóyá ẹ̀rọ kórìíra wà lára mi kó tẹ yé mi o. Fẹ́miládé Fẹ́miládé má sọ̀rọ̀ báyẹn o má rò báyẹn o sórí Ọlọ́run ò tí ì kádàrá orí ẹ mọ ni o torí tó bá yẹ kó orí ẹ wà lọ́wọ́ ẹ báyìí ó máa ṣe fún ẹ o ọ̀nà tó dì í lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀nà mi àtúlà. má wàá rò bẹ́ẹ̀ yẹn mọ́ má rò fọ́ọ̀. Eh, eh, eh, má pariwo má yẹn má yẹn lójú yẹn má yẹn má pariwo tó bá ti dé gbogbo tó bá ti ń bẹ́ẹ̀ sọ má ṣe kí ni má tẹ̀lé fèmí àti ẹ̀ sílẹ̀ ó yẹ má pariwo ó yẹ kó mọ o trouble maker ni o ó yẹ. Fẹ́mi àbíta lélẹ̀ ọ̀gá onílé èmi ni. <laughs> wa ṣé o ti mọ́wọ́ mi wá ṣá kí ló wá ṣe ń bì kí ló wá ṣe ẹ kó ijó tí wọn bá sọ tó jókòó orí ẹ ti dàrú ni ó lè dìde. kí ló ṣẹlẹ̀. ẹ sà ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ èmi náà ti bá a sọ̀rọ̀ ó dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé títí èmi sọ́la sọ́túnla gbogbo ohun yẹn ó máa clear ẹ jọ torí ọlọ́run ẹ kàn fún. Ah, bọ́dé o jẹ́ ọmọ kan tí mo respect if not so màá fẹ́ fa wàhálà lórí nǹkan tó bá mi sọ yẹn ṣé ẹ lò sẹ́nu wá bá mi sọ ok ìpàdé tẹ̀ ń ṣe ń bí nìyẹn pé tọ́ka bá ti dé kọ́tẹ́ máa sọ fún nìyẹn ṣọlẹ́ ètò sọ yẹn fi sápò ẹ bọ̀ torí pé mo kún ẹ lé màá wá fún ẹ di ìrọ̀lẹ́ ọ̀la tí o bá mú owó mi wá ní ọ̀lẹ́ ọ̀la gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ mi o ẹja bọ́m̀bí mo ti sọ fún tẹ́lẹ̀ mo ti ní trouble maker ni kò ní gbọ́ aláriwo ni bó ṣe ń pariwo náà máa fa wàhálà ó mọ tó máa ṣẹlẹ̀ ìwọ fọkànbalẹ̀ gbogbo nǹkan tó wà máa fà títí ìrọ̀lẹ́ ọ̀la hmm, nǹkan tá a bá rí inú owó yẹn náà làwọn kó fún kò sí nǹkan tó máa ṣe kò lè lé ẹkọ́ mi ah, ṣé torí pé ojú olórí wa kò tó a ṣiṣẹ́ náà àwọn àlà ṣiṣẹ́ ó ń gbọ́ sàrà ni òòjà máa sọ̀rọ̀ wa lọ́jàre. ìyà ò tọ́ sí mi mo sì mí lera lọ́wọ́ rẹ bàbá wá gbà mí o olúwarùn wá gbà mí nínú lásìkò yìí jẹ́ káyé mi kó gba ìtumọ̀ káyé má fi mí ṣeré bí ọmọ ayò dámiláré bàbá ọ̀run a ò bí mi mọ̀ ya Èdùmàrè ìyá mọ̀. irú ayé wo ni gbogbo ní báyìí ọjọ́ ọ̀la máa kú nínú iṣẹ́ ọjọ́ ọ̀la máa kú ní gbogbo wa náà ta ṣe ẹ̀gbọ́n o ti lè dárí jì wá lọ́sàn. ẹ wò dáadé kí ló ṣẹlẹ̀. nínú oko mi ni. o sùn oorun òkú ẹ kí ló dé tó oorun òkú ẹ ẹ gbà mí òun ké. Okay? ṣìgbà yìí máa máa bá lórí ni màmí àti jẹun wàhálà àti mú wàhálà ẹ̀yin náà wò gbọ́ tí lálòdù àṣẹ fún wa níbi ìbàdàn ọjọ́ àná. lẹ́nu ẹ̀. ẹ má bínú kò mọ̀ fún ẹ̀yìn ìyá mi ṣé dáadáa ni. ẹ kásán ẹ gbọ́ kí ló dé tẹ̀ sanwó náà ọlẹ́yìn nìkan ló kù nu gbogbo lé tẹ̀ ti sanwó náà ẹ ẹ jẹ́wọ́ náà oṣù mẹ́ta ẹ ti wá jẹ́wọ́ lé oṣù mẹ́fà tí ẹ fẹ́ kọjá ló mọ́ gbogbo àwọn tó kù lórí ni ẹ wo bí o pé kó o bá gbẹ̀yìn ẹ padà sábúlé yín o àwọn ẹgbẹ́ yín wọ́n wà bí wọ́n ti tata o àwọn ẹgbẹ́ yín wọ́n wà bí wọ́n ti ń ru bára káàkiri o wọ́n wà bí wọ́n ti tọrọ bára káàkiri ìlú kí lè dúró ṣe kí lè dúró ṣe ẹ. ẹ má bínú ṣé bí mo ti bẹ̀rẹ̀ yín wípé a máa fún yín ẹ wò bàbá mi torí ọdún ó kàn rí bẹ́ẹ̀ ní oṣù ọmọ ló kù hmm. ẹ má bínú ẹ jọ̀ọ́ kò sí nǹkankan náà ni wo ọmọ tó mú nǹkan tó tún jáde lọ ohun tó bá mú wá bàbá ti rí tààrọ̀ jẹ tọ̀sán máa ń gbélẹ̀ talẹ́ pàápàá kí n tó ra wọn a máa mú mi sùn gbà míì ni ẹjọ́ torí ọlọ́run a máa sàn. mọ́mì mi sọ pé ẹ̀bẹ̀ mi bẹ́ẹ̀ tí ẹ̀yin nìkan ló kùnú lé náà àwọn tó kù dẹ̀ ti ń sọ̀rọ̀ tọ́lá ìfapá jáná kí lè fẹ́ ká ṣe náà. ẹ máa sọ ẹ oríwọ oṣojú lójú bororo o dúró síbẹ̀ òun wò àwọn ẹgbẹ́ wa tó ti ń fi ẹ̀yìn báyìí tó ń kun àlùbọ́sà Ni my twelve ẹ ọjọ́ kò sínú ilé. òun náà gbìyànjú ó ti ah. bólà. òun náà gbìyànjú. bólà ló ń tí ni. ọ̀dà ẹ ẹ wo tẹ́ máa sọ fún yín nì owó nọ́tẹ̀ ẹ jẹ báwo mo fẹ́ gbà mo fẹ́ gbà sísìn ní títí kí tó kò mí báyìí. ẹ wá talẹ̀ òkè ah, o fẹ́ mọ tó ṣẹlẹ̀ tètè sọ fún wọn tẹ́ kó bá gbé wọn kọ́ tètè kó lẹ̀ kọ́ gbà lókè lọ ọ̀hún kọ́ kiri ata o ti gbọ́ mi sì kọ́ jẹ́ owó iná oṣù mẹ́ta owó iná oṣù mẹ́ta ah, ah, ah, kí ló dé owó ilé oṣù mẹ́fà mo dẹ̀ fẹ́ gbàgbé tó kò mi báyìí sí sí sí sí. bàbá hmm? kó tó ṣẹlẹ̀ ẹ̀yin máa bẹ̀ kíkẹ́ má pariwo ìjọ tó lọ mí èlò wa ló gbó gbọ́n tà ń sọ ìwọ òun nípa. one five ni owó iná tán jẹ a dẹ̀ máa gbà ń sìn sìn. one thousand five. bẹ́ẹ̀ni. ṣé tẹ bá ti rí one thousand five sí wa. ó ti tán náà. kí one thousand ẹ ẹ ẹ fi tó kùkùn náà five hundred naira. tí bá ti láti fi tèmi tẹ̀lé ní bẹ́ẹ̀ rẹ̀ wà á fún balance five ẹ jẹ́ kí n sọ kankan fún yín mo fún yín ní ọ̀sẹ̀ kan kẹ́ẹ̀fì sanwó lé mi ẹ ti gbọ́ ọ̀sẹ̀ kan ni mo fún yín o ọ̀sẹ̀ kan ni mo fún yín. ẹ má dúró ẹ ti mo bá wa ṣe ṣe ti gbọ́n ẹ má ẹ má ẹ má wọlé ṣùtì lórí bẹ́ẹ̀ ni. Fẹ́miládé má fi ronú ṣeré léṣe tèmi máa yé mi bí mo ṣe rọra ń wò torí pé mi ò fẹ́ kínú ẹ̀ má máa bàjẹ́ mà ní nígbà tó bá kí ìrònú mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ròǹsẹ̀ ìrònú máa ń ba àgọ́ ara jẹ́ ni o torí nígbà tó bá ti kékeré ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé ìrònú lọ́wọ́ á di ìta máa máa gbé ẹ̀ dìgbàdìgbà ọdún ọsibítù jọ ibo láti fẹ́ rówó hospital mọ́ nínú ìta yìí wá ìta máa fi jẹun ẹ mẹmí náà máa yé mi mo máa kàn dákẹ́ ni mo máa gbà fọ́ lọ́hùn ni èmi gangan ló yẹ kí n máa fi ojoojúmọ́ kí n máa fi wẹkún mu kí n máa ronú kó máa béèrè pé kí ló ń ṣe mí àárọ̀ ò dà ọ̀sán ò alẹ́ mo tún wà yí báyìí mi ò mọ ibi tí mo fẹ́ bá sí. ẹ́ níwọ̀n bá gbà tẹ́bi òru dún kí màmá bàwọ̀ ọmọ mi nú jẹ́ ṣé wọn lọ wọ́n fẹ́ máa ronú. mi ní sùkú wọ́n. wọ́n má bínú. mo ti gbà fọlọ́run torí mo mọ̀ bó ṣe máa dà. máa dà. mo nígbàgbọ́ pọ̀ máa dà. mo gbà wípé tó bá ku ọjọ́ kan ó gbà mo sì máa jẹun ọmọ láyé mi sórí ọlọ olódùmarè méjì nírú irúfẹ́ ọmọ irí bóyá sí déédéé táwọn èsì ṣíṣe yànyìnyànyìn ní ìwúlé níbi mìíràn lọ́wọ́ púpọ̀ ara àdé àjọkọ̀ sí níbi àkágbá ẹ̀sìn sórí. màdàmú ti dé ẹ̀. ó bá fẹ́ diun ká di dáadáa wo wo wo wo títí òbí ẹ̀ ṣe ṣe yànyìnyànyìn dẹ́ dẹ́ ẹ̀ ṣe yànyìn tó ti yẹ bẹ́yẹn ẹ mọ́mì mi wá jọ ṣé orí bẹ́yẹn àwọn mẹ́jọ sí àwọn ẹ̀gbẹ́ ní ulí ṣó ti yẹ àwọn mẹ́jọ sí àwọn ẹ̀gbẹ́ ní ulí mọ́mì jọ mi wá o ti wá o ẹ kà wá bẹ́ẹ̀ mọ́mì wọ̀lí. ẹ lẹ́mọ̀ o àkúbọ̀ o àkúbọ̀ o. ikú dídí sí eyín yín aláàlú ìwọ ọmọ èèyàn kan ẹ ǹlẹ́ mà ẹ káàbọ̀ mà. lágbà báàgì ẹ káàbọ̀ mà. yes ma. kí ló dé tẹ bó ilẹ̀ sí ibà yìí. ìgbà tí àtètè rí onílẹ̀ tó máa ń bá wa kólẹ̀ ni mo ṣe ní kí n kó síbẹ̀ yẹn kó bí atabarí mi à ń lè kó fún. ẹ ṣe nírú onílẹ̀ tó máa bá yín kólẹ̀ onílẹ̀ tó bá yín kólẹ̀ tẹ́lẹ̀ nǹkan àti pé ṣé bíbá yóò bójúmu láti kólẹ̀ sí mi. ẹ ẹ mọ́mí ẹ má bínú mọ́ àwọn dáàdì ló pè mí ní ìjọ kan bẹ́ẹ̀ dáàdì ní ní bọ́ọ̀ì tó mọ́ bá wa kólẹ̀ yẹn wọ́n ní mi gbọ́dọ̀ jẹ́ kó wọ bíbá yìí mọ́. wọ́n ní kó má wọ bíbá yìí mọ́ kí ló ṣe ṣó nǹkan bíbá ṣe mọ́mì ní kí àwọn dáàdi explain fún mi níjọ́ yẹn wọ́n explain o. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ jọ mo fẹ́ mú mọ́tò yìí ẹ má bínú sá. arákùnrin ẹ jọ má bínú ẹ jẹ́ n rí. ṣé rí ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run dà o. ó ní ìfẹ́ àwọn kan kò wá ní ìfẹ́ àwọn kan. bẹ́ẹ̀ sá nínú àánú ẹ̀ tó bá wá wù á wá rán àyànfẹ́ sí ẹni tó tún nífẹ̀ẹ́ sí lára ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí lẹ́yìn wa ọlọ́run ní sọ fún yín pé ẹlẹ́ ọmọkùnrin kan tẹ́ fẹ́ ràn lọ́wọ́ ọmọkùnrin yẹn pupa báyìí tẹ́ báyìí lè ràn lọ́wọ́ wàá rí pépà wàá pè lówó ẹ wá padà sí kọ̀ǹdíṣọ̀n tí bọ̀bọ̀ yẹn wà bọ̀bọ̀ yẹn náà wá sí pòsíṣọ̀n tí yín bí ìgbà tí èèyàn bá ṣe trade by bàtà tó bá lè ràn án lọ́wọ́. Ah! Ah! ẹ jẹ́ kí n fún yín lówó mọ́tò. ẹ fowó lẹ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ fowó yín ṣe ṣé rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọkùnrin yẹn wà nílé yín ó ń dúró dè yín báyìí even ó wà lẹ́nu géètì yín tó ń dúró dè tí ẹ bá wá débẹ̀ tẹ́ ẹ bá wá bá ẹ gbà pé kò sọ lọ́mọ. kódà ah! ọ̀gá ayé mọ̀ lé Olódùmarè gbà mí ṣe rí i pé ọ̀rọ̀ dáàdi jánà èmi náà mo wá kó fi ah, ọlọ́run má de yẹn hàn nìkan fi bọ́ yẹn tó bá ibi òṣì orí burúkú tó gára ẹ̀ dé ẹ̀hún búkúbúkú déédéé ó kọ́ ara ẹ̀ tán pátá déédéé nìkan bá pè ẹ́ tó bá pè ẹ́ pé mọ́mì mo fẹ́ ká gbówó wá o náà ti ẹsẹ̀ yìí mọ́mì o dánìkan bá pè yàn fi mu fẹ́ gbogbo kò wẹ́wò bíi twenty million ẹni bọ̀ ẹ̀ bá wá ló wọ̀lí wá ló mú aká aṣọ ẹ̀ ló bá ń ka aṣọ èèyàn kẹrẹ́bẹ́ yín ó tán o ẹ ò sì ti ara lítọ̀hún onítọ̀hún á lè tún pẹ̀ padà ayé má mi o irọ́ á fi lítọ̀hún o mi mà gbowó nìwá mọ́ o ẹ́ tí mo gbọ́ èèyàn mi bọ́ọ̀yì ní bá a tún rí ẹsẹ̀ ẹ ní ẹnu ọ̀nà ń bẹ ìbọn àbọn máa ń pa tiẹ̀ jẹ́ máa fọ́ ẹ̀rẹ́ ẹ̀ mo fẹ́ èmi gan mo ti gbẹ́ra nǹkan máa ṣẹlẹ̀ nílé ìkẹyìn Eh, bẹ̀ tí ẹ ti fẹ́ another person dábàá ṣe ká bá wa kó wa lẹ̀. nínú ilé wa yìí ń bí báyìí lọ́tí ní kí onílẹ̀ kan máa wà mọ́ ọkọ tèmi take time ẹ̀ láti ṣàlàyé fún ẹ̀yin pé nǹkan báyìí lòun ò ṣe fẹ́ rí onílẹ̀ mọ́ èmi ò dẹ̀ gbọ́ sí nǹkan kan. Eh, eh, ẹ ṣẹ̀bi dádì. ó tẹ́rìbù. ẹ ṣẹ̀bi dádì o. kò sí wàhálà adé wa bá mi lé meanwhile ẹ jọ pending the time tẹ máa rí ẹni tó máa kó ilẹ̀ hmm. ẹ kó ilẹ̀ yẹn kúrò ń bẹ̀ yẹn ṣé kò dáńbẹ̀ yẹn na, you see. òṣìṣẹ́ ló ti ń kun yẹn. you see. ẹ kó kúrò ń bẹ̀ kẹ́ kó síbòmí. okay ma. take a good look at yourself. Your shape bó sherry, you know inú ẹ̀ ò dùn sí? O fẹ́ fi ìsìn, o fẹ́ fi wé ìgbà tí mo lọ píìkì nígbà tí má jẹ́ ká Anyway, my dear, má jẹ́ ká this one? Um, I want you to meet somebody. Yes. Um, he's very good looking. In fact, ẹni tó máa like him ìwà ẹlẹ́dà oníṣẹ́ gidi lọ oníṣẹ́ gidi lápá ẹni tó máa tọ́jú ẹ̀yìn because ẹni tó fún omi dáadáa ni. wọlé báwo ni báwo ni jókòó ṣé kò wá stressful mm, jọ. Ah, Jùmọ̀kẹ́ mm. èmi kan sọ̀rọ̀ ẹ̀ látẹ̀kọ́ nílé. Mm. Um, meet àbúrò mi of course o tètè rí picture yìí láì mọye gbà so i make a comfortable mm. excuse me. Jimmy, um, actually I'm Bolaji Bey, and uh, the very first time I saw your picture, something tells me I I love you. What? No? Yes, I don't need to hide. What? I just love you. Love who? I saw your picture and I fell in love. I'm sorry. Let me make it more easier for you. Alright. You understand? Thank you for loving me. Thank you for appreciating me. You know what? Let me be sincere. and plain with you, you know kò work I can't date you. So sorry. I cannot date you Sherry. mo ní ẹni tí mo fẹ́ ìyẹn fẹ́ Mọ́ládé tẹ́ pé mo lè nífẹ̀ẹ́ sí which my sister is even aware of it so I don't know why she's hooking me up with you I don't know. Jimmy calm down see I I I. Uncle Bolaji I don't want to be rude mo mọ bí tẹ́tí ń bọ̀ mo understand you but I don't want to deceive you. I want to tell you the truth because mo ṣe rí mo rí pé gentleman ni ẹ má bínú mi ìlú déètì yín work. Shut up. mo mẹ́fà ẹ̀ lórí mi you understand so kill lè máa kill kí lè máa. tí change me. Um, gbogbo conversation You mo listen sí yes but má wọrí máa ṣiṣẹ́ lórí ẹ̀ ṣètìgbọ́. I'm very sure we um, can do. It's all right. It's all right. Shut it up. Um, my bed, so later. My pay. She can Yeah, go take care. Tomorrow. Mm. gbogbo lẹ̀ pátápátá lẹ̀ ti kó mi ò fẹ́ dọ̀tí kankan nulẹ̀ o. yàrá lákòókò ó ní ìfẹ́ ah! tó ti tẹ́ o bọ́dé. ṣé onílẹ̀ tẹ ẹ get onda onílẹ̀ ẹ get. bẹ́ẹ̀ni àbí Bọ̀dé kọ́ lórúkọ ẹ̀. wọ́n ní wọ́n tún ìdàgbà wò dá mi mọ̀. mi ò mọ̀ yín mà. ṣubomi. ṣubomi ló ń bẹ̀ sọ̀rọ̀ yìí ṣubomi tájọ lọ sí secondary school ajé comprehensive high school. ṣubomi adébáyọ̀. exactly. torí mi báyìí ṣe ló fẹ́ gé mi jẹ ipò tèmi rí mo rí bí ẹni tó ti lówó tó wà òkè wá ó ń wò mí pé báwo mo ṣe rí yìí in fact má jẹ́ n tàn ìní ni inú mi bàjẹ́ jù láyé mi. Ah, kí ló dé. ní tí mò ń sọ fún ipa àjọ kàwé tó bá rí ilé tó kọ́ tó bá rí ipò tó wà èmi wá wà náà tó ń tilẹ̀ kiri ó sá sọ fún mi pé kí n má ronú kí n dẹ̀ má sunkún mọ́ pé kí n gbà pé ìbànújẹ́ mi ti dópin láti ọjọ́ tòní lọ láti ẹnu òní lọ pé sọ fún mi pé gbogbo pàǹdùkú tí mo fi ń kólẹ̀ kí n lọ jù dànù ni látọ̀la lọ ọ̀dọ̀ òun ni màmá gbé túmọ̀ sí pé mi ní lè débi mọ́ látọ̀la lọ ìyẹn mo ní kí n sọ fún ọ. nǹkan tó ń sọ fún mi nísìnyí pé o ti rẹ́ni tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́. wọ́n ti ràn mí lọ́wọ́ ni kò ń ṣe pé mo ti rí o dẹ̀ nílé ṣiṣẹ́ ó ní kí n má máa sọ kankan tí mo ní bí ó ní kí n má mú dání ó ní òun máa gbé mi lọ ṣe shopping lọ́la pé kí n má mú kankan kò ní kí n wá kí n wá drop nǹkan tá a fi ń kólẹ̀ kí n kàn gbé fún wọn kí èmi dẹ̀ máa bá tèmi lọ yẹn mú kí n sọ fún wọn. ó túmọ̀ sí ń sìn pé o fẹ́ fi mí sílẹ̀ síbi báyìí kí wọ́n lọ ṣiṣẹ́ ń bomi. kó ń ṣẹjọ́ mi kó ń ṣẹjọ́ mi ó gbà pé tí n bá lọ tí n bá ti fọkàn máa wà mú mi. báwo bọ́lá dọ́tí. báwo jàre. dábìládé kí ló ṣe é kí ló tó wẹ ojú ẹ kò rú bọ̀dé ló ṣàlàyé fún mi sìn pé òun ti ríṣẹ́ síbòmí pé òun lè ṣiṣẹ́ ìgbà pẹ̀lú mi ó fẹ́ máa lọ ṣiṣẹ́ èmi gan máa dá wà níbẹ̀. ìwé lójú ẹ̀ ṣe wá fún báyìí anyway bùrọ̀dá dọ̀tún inú mi dùn ọmọ bá yín yọ ọ nítorí pé ẹ̀yin náà ẹ ti rí ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ara yín ẹ ti rá láàánú tó fẹ́ ràn yín náà lọ́wọ́ àmọ́ tẹ bá ti wá lu ẹ má gbàgbé àwa náà síbi o. pé kẹ mọ orí tí mo jẹ ibi tí mo wà yẹn gan kí wọn kàn change environment ni tí n bá ti ń débẹ̀ tí mo wà òkè ẹ̀yin ni màá mú lẹ́sẹ̀kẹsẹ̀. Eh, ṣùgbọ́n. ẹ ṣe ṣe wá rí ọlọ́run tó ṣe rábí eléwé títí yín á wá ṣe rábí aláṣọ títí wa náà lágbára lọ́wọ́ náà ẹ má gbàgbé wa ẹ má yọjú sí wa o. Ah, ah. mi ní pẹ́ wá mú yín. a lè fi wá sílẹ̀ nígbà kan ṣùgbọ́n o ti gbọ́. ẹ jẹ́ ká lọ fọ́ nǹkan sára. ẹ náà. ọ̀dẹ́ má rò ah, ó máa padà wá àbálẹ̀. a tètè sùn sóhun la tètè jí ẹ kíyè sára o ẹ kíyè sára o ọ̀rọ̀ yìí ìfúnra mm-hmm. ọ̀rọ̀ yìí. bọ́dé bọ́dé yes. mo ti mọ̀ pé ó fẹ́ẹ́ sàpá ẹ lórí ni mo ti sọ fún ẹ pé kò gbàgbọ́ ọ̀rọ̀ bọ̀dà bọ̀dé yìí àtìgbà tí ó sọ fún mi pé ẹ tó ń bá kúrò lọ́dọ̀ wa tó ń bá padà mí ìkẹ́ ó máa rántí mi tí ó dẹ̀ ti rántí mi mọ́ èmi ti filẹ̀ mo ti fà á lọ́lọ́run lọ́wọ́ èmi mọ̀ pé ẹ̀ àjùmọ̀ bí òkò tàánú ẹni tọ́lọ́ bá rán sí ọ̀hún ló ń ṣe ní lóore ó ti yẹ àti pé ilé ayé tàwa yìí ọ̀rẹ́ kan ń pẹjọ́ rìn káàkiri pé ọkọ wa da fún ọkọ kò da fún ọkọ bí ó máa padà rántí ẹ̀ àfi ẹni tí ọlọ́run bá rán sí ẹ ló máa ṣẹ́ lóore so gbàgbé ń pààrọ̀ ọ̀bọ̀dì ìyẹn ti kọjá lọ. Ah, ó máa ga o inú ẹ̀dá máa jiyàn tó jẹ́ ká rí ikú àṣebí ìyẹn pé bọ̀dàbọ̀dẹ̀ bọ̀dàbọ̀dé tẹ́ pé wọ́n promise heaven and earth fún wájú yẹn pé táwọn tó náà bá ti lè ṣe o tó gbé ìrànlọ́wọ́ dìde láti ibi táwọn ń lọ yẹn nígbà àwọn máa padà wá sọ́dọ̀ wa àwọn máa wá ṣe kí ni àwọn máa ràn wá lọ́wọ́ àwọn ló dé di ẹni tẹ́ pé wọ́n ti gbàgbé wa pátápátá báyìí. Eh, ìyàwó mi that's human being for you hmm? kò sí ìgbà tí wọn lè change at any given time ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ni ọlọ́run tó ṣe ti bọ̀dé ó máa padà ṣe tèmi náà. àmì o wá ṣe ti gbogbo wa. gbàtí pé wọ́n forí mi mú pé mi ò lè lówó mọ́ ẹ ò gbàgbé yẹn jàre ọlọ́run máa ṣe tiwa náà. ẹ ok kò sí wàhálà ẹ bùkún tó kàn ṣẹlẹ̀ ni pé nǹkan táwọn ọmọ ṣe tiwọn nìyẹn báwọn ṣe fẹ́ live live wọn nìyẹn ọlọ́run á wò abojú wòlé adẹ̀sánú fáwọn. àmúyá àyẹ̀wò nǹkan tó kàn bá mi lẹ́rù náà ni pé ọ̀rọ̀ àǹtí ẹ̀ yìí náà ló ń bá mi lẹ́rù ṣé tí mi ò bá tí lówó ń sìn ṣó túmọ̀ sí pé mi ní padà lówó ni káàntì ẹ fi àwọn méjì lẹ̀ sọ̀run náà kọjá ká méjì ká fẹ́ra wa. fẹ́mi ah, láde fẹ́mi láde mo ti máa ń sọ fún yín pé má jẹ́ kí ọ̀rọ̀ àsìsítà mi kó máa bọ́dà ẹ̀ mọ́ ṣé òkè ìgbà tí mo yọ ń sin ṣé sísítà mi wà ń bẹ̀ ọ̀rọ̀ sísítà mi yẹn ti ọ̀gẹ̀dẹ̀ ni tí ò tó nǹkan tá à ń yàdá sí mo ti máa ń sọ fún ẹ fanti mi sílẹ̀ sórí iná ilé báyìí òun lọmọ ẹranko máa padà yá gbẹ̀yìn so má wọrí nípa yẹn. oṣù àlàó ayé tẹ lọ mo ti gbọ́ nǹkan tó sọ ẹ aṣá máa rí ṣá. Mm, i miss you máa jẹ kó kéèké ọ̀ṣùgbọ́n. àìgbò ìjọba àrùn kù sí dẹ̀dẹ̀. Oh, arákùnrin arákùnrin arákùnrin ẹjọ yìí mo bá wí. Ah. Ah. ẹjọ ẹyin mo fẹ́ rí. èmi. bẹ́ẹ̀ ni sà ẹ̀mí ọlọ́run mú mi rí àwọn ìṣòro tẹ̀ mí ti kan. Eli ẹ̀mí ọlọ́run wá rán mi sí wípé kẹ́ ẹ lọ gbàwé àtàdúrà ọjọ́ mẹ́rìnlá láti fi bá òun pàdé. ẹni tó bá létí kó gbọ́ nǹkan tí ẹ̀mí sọ. arákùnrin ṣe ẹ gbọ́ mi ẹ̀mí ọlọ́run ní pé kẹ́ ẹ lọ bíríbírí ọjọ́ mẹ́rìnlá láti bá òun pàdé ó lóun fẹ́ gba agbára lọ́wọ́ gbogbo àwọn ìṣòro tó ń dojú kọ yín ó ní lẹ́yìn àwẹ̀ yìí ó ní ẹ̀yìn ọlọ́run lógo ó ní lẹ́yìn àwẹ̀ yìí ó ní gbogbo ọba tó dá ìkó lọ sí ó ní padà ó ní ó láti dá ìkó lọ yín padà fún yín ẹ̀mí ọlọ́run sọ fún mi wípé ẹ gbọ́dọ̀ bá ìdá alàyè kọ́kọ́ sàn kọ́kọ́ tẹ́ ẹ fi parí àwẹ̀ yìí yàtọ̀ sí ìyá yín. ẹ ṣe gan ni mà ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo nǹkan tí ẹ ṣàlàyé fún mi ẹ mọ nǹkan tó yóò kọ̀jẹ́ káyéfì fún mi bẹ́ẹ̀ ni pé ẹni wípé bí mo ṣe fẹ́ gba àwẹ̀ yìí mi ò gbúdọ̀ sọ fún ẹ̀dá àlàyé kankan. bẹ́ẹ̀ ni ẹ ṣé mo lè sọ fún ìyàwó mi. ẹ lè sọ fún ẹnì kankan tó bá yàtọ̀ sí ìyá tó bí yín lọ́mọ. yàtọ̀ sí ìyá tó bí mi lọ́mọ. yàtọ̀ sí ìyá tó bí yín lọ́mọ òun nìkan ni kẹ́ ẹ bá sọ. ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ arákùnrin ẹ lọ ṣe nǹkan tí mo sọ fún yín ẹ yí ọlọ́run lógo ọba tó dá ìkó lọ Síónì padà ó ṣetán láti dá ìkó lọ yín padà. ẹ ṣe gan ni ẹ jẹ́ kí n máa ń wà ọkàn mà. ẹ̀mí ọlọ́wọ́ ni pé kí n gba nǹkan kan lọ́wọ́ yín àmọ́ tí ẹ bá gbàwé àtàdúrà yìí tán ẹ máa pàdé àwọn kan àwọn náà máa ṣe atọ́nà àbáyọ yín lórí gbogbo ìṣòro tó wà níwájú. ọ̀nkú ìkìlọ̀ kejì tún lélẹ́yìí ẹ máa rí nǹkan ọ̀bínú láti ara ẹni tí ò yẹ kẹ́ ẹ ti rí àmọ́ ju gbogbo ẹ lọ <laughs> ọ̀nà àbáyọ yín ni o ẹ má fi bínú ṣó ti yé yín àlàáfíà fún yín. ẹ ṣe gan ni ma ọlọ́run aṣọ agbára dẹ̀ tún. ẹ kúlé ẹ sọ ewu lẹ ń ṣe yìí. káwọn aṣọ mi ní ọkọ ni. àbí kí n má bá yín ṣe díẹ̀ díẹ̀. ẹ fi lè bá yín wọ́n. mami hmm? bí mo ṣe ń bọ̀ nísìnyí hmm. mo pàdé wòlíì kan lọ́nà ah. Ah, ó dẹ̀ jíṣẹ́ fún mi wòlíì yẹn sọ fún mi wípé kí n lọ gbàwẹ̀ fún fourteen days eh, àwẹ̀ bíríbírí. Ni kí n gbà bí tí n bá dẹ̀ sí ń gbà òye mi gbúdọ̀ sọ fún ẹ̀dá àlàyé kankan yàtọ̀ sí ẹ̀yìn ìtẹ̀jẹ́ ìyá mi. wòlíì ni kò lọ gbàwẹ̀ bíríbírí fourteen days. bẹ́ẹ̀ ni màámi. pé o dẹ̀ gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan àfi mi tí mo jẹ́ yẹ. bẹ́ẹ̀ ni. Hmm. ajẹpọ̀rọ̀ mi ti fẹ́ lójútùú ni àbí àdúrà náà ló ń gba agbára kọ àbó mọ̀ wípé ọ̀rọ̀ wa ti fẹ́ lójútùú ni àdúrà náà ni àwẹ̀ bíríbírí ṣebí ọ̀rẹ́ ẹ oló ti rọ́nà àbáyọ. bẹ́ẹ̀ni. Ah, àwa náà ti ṣe tán náà láti rọ́nà àbáyọ ni àbọmọ wòlíì yẹn rí ni. mi ò mọ mi tiẹ̀ pàdé ẹ̀ rí. o ò mọ rí ah, ọlọ́run ló rán sí wa ah, ẹbí mi náà máa ń sọ fún ẹ wípé tí n bá sùn tí n bá lálàá mo máa ń rí wípé ó padà dáa fún wa ó máa dáa fún wa náà ni nǹkan ò ní le títí títí tí kó má rọ̀ ọ́n nígbà tó ṣe pé mo yan rí ìyà àjẹkúdórógbó èmi ò lè bá báyìí kú ohun tó ní kò ṣe yẹn ṣe o èmi náà bẹ gba díẹ̀ ń bẹ má dẹ̀ sọ fẹ́ ní kankan àbí máa sọ fún yàn mi sọ fún yàn ọkọ o máa sọ fún obìnrin mi ni sọ fún yàn ọkọ máa mi ni sọ fún yàn ọkọ mi sọ fún yàn. mi máa gbà èmi náà máa jẹun mi ì lè bá báyìí kú bó ṣe ọjọ́ kan Oh. Ah, ó ti gbúdọ̀ da fún wa ni ṣe bó da fún bọ́ọ̀dì ó gbúdọ̀ da fún èmi náà ó da fún bọ́ọ̀dì tán kò tún rántí èmi tí mo jọ rẹ kò jọ rẹ eh, ah, bó bá tiẹ̀ ti da fún wọn àwa tó máa rántí ẹ̀ o mọ tó tún ṣe yẹn òun tún jẹ́ kó máa tún dèbù mọ́yàn rẹ̀ kò ṣe dáadáa nìyẹn ìwọ ṣe dáadáa torí ọ̀la. ṣé bá ń kọ́ àwọn ilé lọ síbẹ̀. ẹ bá ń kó lọ sí. láti kékeré ló ká ti pẹ̀ka ìrókò ṣé mi lọ́ọ́ lo ra gbogbo provision yìí wá fún wa. ṣé o láìpẹ́. ó wà òkè àmọ́ bolo tí owó tó fi ra gbogbo adúlọ rẹ̀ nígbà yìí. Fẹ́mi láti ẹ olùkọ́ tó ṣẹlẹ̀ ó ní ẹ̀gbọ́n pọ́pùsì mi tó fẹ́ ṣe dì so láti abroad wọ́n dé sọ́dọ̀ wa ní jẹta nítorí ẹ̀gbọ́n ló ṣe rí mi lánàá so lára àwọn nǹkan tó wá kó wá mo sì ní kémi náà pack díẹ̀ wá fún ó da lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn kínní náà ló máa ṣara lóde. ẹ ò fi lè lè tẹ̀wé lè. èso gan ọlọ́mọ bá a kẹ́ wọn ọláwà pẹ̀lú wọn ó ga ó ṣe gan òkú tọ́jú mi gbogbo ìgbà. ah mọ́mí. mami. ó jàre. yes ma. yes ma. jọmọkẹ kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo eléyìí lójú ẹ mọ mi èmi dẹ̀ ti bà mí ẹ̀gbọ́n pọ́pọ́sì mi ló dé láti abroad so àwọn ọmọ wọn ṣàlùṣà ń tọ́jú mi dára oríṣiríṣi wọ́n ní àwọn láìpẹ́ owó mo ṣe lù tàtà pé kì í ṣáà àwọn fẹ́ ṣe mí lóge nǹkan nǹkan so ìkọ́nù àwọn ọ̀rọ̀ tó mú wá náà ni mo lò sórí. àṣeyàwó tí mo fẹ́ aṣọ fáìn báyìí ìyá ni ò jẹ́ mọ̀ tó lókun bá wá bù ú kè tán kò ní ṣe é kó o tí mo dẹ̀ mọ̀ pé ó sì máa dà fún wa lágbára ọlọ́run ó sì máa jẹ́ ọ̀rọ̀ wàhálà tó ṣe ó sì máa jẹ́ lágbára ọlọ́run kan. ẹ wo adúlé òde tó kó wa fún wa àwọn provision tó dáa lọ́pọ̀lọpọ̀. ẹ o tún ti ṣe wàhálà. mọ́mí ẹ̀wọ̀ eléyìí ó máa ṣe kọ́kọ́ kọ́nà àwọn ẹrù tó gbé wa mo ní pé kí n díẹ̀ wá ẹjọ́ ò ní tiẹ̀ ìyàwó ní jẹ́ kò dáàmú lágbára ọlọ́run ẹ̀yin méjèèjì máa bára yín kalẹ̀ èmi gangan wá bá yín jìnnà. ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ẹ wọlé nìṣó. Jésù Olúwa wa. Àmín. Jésù Olúwa wa. Àmín nítorí pé ìwọ ṣe èyí ní orúkọ jésù ìdùnnú ayérayé ó yá kó máa jẹ́ tiẹ̀ nítorí pé o gbọ́ gbọ́ ọ̀rọ̀ mi lónìí ọlọ́run orí òkè yìí kò ní fi ọ sílẹ̀ láéláé ọlọ́run bàbá òsọfà ọba tó ti wà tipẹ́tipẹ́ ogun ayé rẹ tó ti ṣẹ́ lónìí kò ní padà gbérí mọ́ àmín ní orúkọ jésù lónìí kó máa wọnú ìdáláre lọ gbogbo ìkólọ rẹ tí ọ ti kó lọ ó yá kí o máa padà lónìí ní orúkọ jésù ó yá kó o gba ògùn ayé rẹ padà ọba tó dá ìkọlọ Síónì bóyá lónìí kó dá ìkọlọ rẹ padà bóyá kó gba ògùn ayé ẹ padà lónìí látòní lọ gbogbo dáadáa tí Ọlọ́run ti yàn mọ́ ẹ látòdì ọ̀run wá sílé ayé tí àwọn adínilọ́wọ́ ń dí ọ lọ́wọ́ lónìí ó kó bẹ̀rẹ̀ sí rógun ayé rẹ èmi ló pé ọjọ́ kẹrìnlá tí o ti wà lórí òkè yìí tó ò jẹ tó ò mú tó ń bọ́ lọ́hùn ọba pínhùn wípé dandan ni kó gun ayé rẹ kó di ìtẹ̀mọ́lẹ̀ ní orúkọ Jésù ó yá gun ayé kó gun ayé rẹ lónìí ó yá máa di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo ogun ayé rẹ lónìí ó yá máa di ìtẹ̀mọ́lẹ̀ ó yá máa lọ ní ìdáláre adúpẹ́ torí pé o ti gbọ́ adúpẹ́ torí pé o ti gbà ògo ní forúkọ yín. ní orúkọ Jésù. hallelujah méje o hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. forí nígbà mẹ́ta kí ẹ wá gbéra kí ẹ lọ sí inú church kí ẹ lọ gbé àwọn èso tí a ti yà sí mímọ́ fún yín kí ẹ kọ́kọ́ fi yẹn kí ẹ fi ṣe nu tẹ bá ṣe tán ẹ gbé omi tá a gbé síbẹ̀ yẹn tí a ti yà sí mímọ́ ẹ gbé wọ yàrá ilé ìwẹ̀ yẹn kí ẹ fi ní orúkọ Jésù ogun tó ti ṣẹ́ ọ̀run ò ní jẹ́ kó gbé yín ọlọ́run mi ọlọ́run mi ìwọ lójú tí mo fi ń ríran. wọ́n ní ká gbàdúrà àgbàdúrà àtúwí kọ̀ọ̀kan ṣe kò sí ìyanu kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ irú ayé wo ni ògbé lè bàjẹ́ tí báyìí máa máa bá a lọ náà nìyí ẹ ṣé kò ní ṣe mo máa padà lọ sí ibi iṣẹ́ búlà ìwọ báyìí búlì ti sú èmi o ilé kọ́ wọn káàkiri lójú títì bẹ́ẹ̀ ni tí ó tí ó tiẹ̀ lẹ́bí tí ó tiẹ̀ lára ah gbà ọ́ tí máa máa continue life mi ní ìbáyìí yẹn báyìí pé mo dẹ̀ ṣe ń ṣiṣẹ́ bólànsì bí púpọ̀ ilẹ̀ ló wà ń bíbà máa wá kó púpọ̀ ilẹ̀ ló wà ń bíbà máa wá kó gbẹ̀ mú mọ́ etí máa ti rí wọ́n ní ká gbà òwúrọ̀ ẹ̀ ti gbàwẹ̀ wọ́n ní ká gbàdúrà ti gbàdúrà ọjọ́ la máa continue gbogbo life òṣìyí ìbáyìí náà ẹlẹ́dàá mi rè máa sùn ṣebí yàn náà lè kọ́ ògbó níjọba yìí ṣé mi náà lè ní ní báyìí. ìtẹ̀sí wàhálà mo fi láìpẹ́ láì jìnnà ọlọ́run máa gbàdúrà ni. orí mọ́ra ṣe gbígbá ẹ̀ la ṣe bá a gbé ẹni bá dákẹ́ láàárọ̀ ìfowó lè fomi sí mọ́tò kí ló ṣẹlẹ̀ gan-an ah kí ni problem ẹ̀ ṣé màá fomi sí nǹkan ṣé mo jẹ́ bí ọmọ ṣẹ́ ni ṣé o ti pọ̀jù láti ṣe ni. Ah. ṣé kí ni iṣẹ́ ìlú lé kí ni iṣẹ́ tó lè fomi sí mọ́tò ẹ ṣé o kì í gbé mọ́tò yẹn jáde ni tó bá gbọ́dọ̀ gbẹ́sọ́ ò ní fomi sí ni. gbàgbé ọgọ́ kò ah, thank you o kí ni iṣẹ́ tí wàá lè check ẹ̀ kí ni iṣẹ́. kí ẹ sára o mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́. ẹ jọ nǹkan tó ṣe ni pé mọ́tò wa takú ni adẹ nídìí omi bàbá fún mi sí ó máa wà ókè jọ ẹ bá gẹ̀ẹ́tì omi kò sáà mọ́ bíbọ̀ kan ládùúgbò adẹ tí ó máa mi. ẹ ẹ fún mi lóhùn bàbá yín bomi wa sọ àlà. ọmọ pẹ́ gbàgbé yẹn kò yẹ àdúgbò náà lájọ wà kò yẹ tí wọ́n bá gbómi wá a ya a máa yọ change fún ẹ. ẹ ṣọ́ọ̀gẹ́rẹ́ ń sọ. ẹ̀ẹ́dẹ̀ fún lówó ẹ̀ẹ́dẹ̀ tún rojọ́. sẹ́ni ẹ ẹ ká jọ torí tọ lọ. a gba bàtà ìsúná lọ. aláìsàn máa gẹ̀ mo ti tán ọ̀dà mi rómi. mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè rómi. no ó dàbí pọ̀ gbẹlẹ̀ ń gbà wọn jà ládùúgbò yìí. ọgbẹlẹ kọ ọgbẹrẹ ni wọn kò lè rómi. sẹlẹyìn méjì kò sí yàtọ̀ náà méjì lè ṣe àti ẹtí ọmọ pẹkọọ tó máa bá a jẹ ẹsùn. yìí ó just gbó mi ẹ dé. àjẹ súnmọ́ mi àrò sáfàrà ṣégbọ̀dì ṣégbọ̀dì. wo mi yẹn dáadáa kó má jó mi àtàná lọ. ayé omi pé ọ̀tá ni o àwọn báàgì mo já sínú ẹ̀ ẹ ṣáà sí i ah, omi pé ọ̀tá ó ti sá ó ti ká ẹ fi ẹ ṣe é sá ẹ ṣe é sá. ẹ ti bọ́bọ̀ yìí ṣéèjì. báwo ni àdúgbò làjọ wà kò yé ara rí ẹ. ẹ ti mú ṣéèjì náà. ọ̀gá kọ́ mi ẹ̀ náà sọ̀rọ̀ nìyẹn. ẹgbẹ́ máa ti dùn. ọ̀gá wá sí ẹ máa ní ìṣòro pàbọ́lẹ̀ dẹ́nu orí mọ́kànlá bọ̀bọ̀ yìí o. ẹ má mà jẹ́ alájú kíkà ló bọ̀ kó o bẹ̀. bọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bí ẹjẹ́ àlọ́ nà. ṣèbí kan tẹ sọ fún mi tẹ́lẹ̀ kọ́ ni ẹ̀ ẹni kí ló bá ń jẹ́ tóbi pé tí máa gbé wá fún yẹn máa fún mi ló mo bá ń gbélé sí mọ́tò yẹn ṣáná sí ó sì tàtẹ́ ń sọ fún mi sí pé ẹ̀ ní fún mi ló má má tẹ̀lé lọ ní má wọlé mọ́tò tẹ̀lé pé ẹ ẹ sára o. happy lára o ọ̀rọ̀ yìí á kíyèsí ọ̀rọ̀ yìí gba ìfúnra ẹ̀. dàgbà tán a máa bèrè ẹbọ ààyè ojú bọ̀rọ̀ kò má gbọ́n wọn lọ́wọ́ èkúrọ́ ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ẹ má má jẹ́ alájú kíta ló bọ̀ kó wọ́n bẹ́ẹ̀ igi gọgọrọ mama gún mi lójú àtòkèrè ni a ti ń mú o àní ojú bọ̀rọ̀ kò gbọ́mọ lọ́wọ́ èkúrọ́ bùú ó ń bọ̀ ó ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀ ẹ̀ bá fẹ́rẹ̀ láyé sì máa wò kọ́ sótẹ̀ lórí nǹkan tó kókó jẹ́ ẹ̀rọ àwọn pàtì sẹ́gbẹ̀ Fẹ́mi Lárí kí ló ń jẹ́ báyìí adé kò lórí ẹ̀. orí adé òun sùn ta òun múra nǹkan ni o èmi tó ń wò yìí ṣé kí n má parọ́ fún ẹ dọ̀tún lórúkọ mi ìgbà tí màá bọ́ sí street wọ́n sọ di dọ̀ntì mo ń mìgbòho lọ ni confam g guy tó ń gbowó twenty four seven kí ló ṣe ẹ ẹ tó máa dé èèyàn láti dé èèyàn ni a máa put ẹ through. ẹ ń ṣe gbogbo nǹkan tẹ́ sọ pátápátá gbogbo ìlú yé mi mo dey appreciate gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ àmọ́ anything tó bá ti lè jò gèdè lọ èmi ò lè jẹ́ mi ò lè ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí mi ò mọ̀ ń pa ẹ̀. bẹ́ẹ̀ni kò tún ti pé fifty years. o ní láti gbéra kó má lọ máa gbéra àwọn ẹgbẹ́ mi lè wọ́n ìgbòho wọ́n wà mí kò kàn wọ́n ló wà ń bẹ̀? Who is there? enter. sani ọkọ yìí bẹ ọkọ òun ló gbàdúrà ní ọdún máa. bàbá ẹ yẹn ọdún ọdún lọ́wọ́ wa nìyẹn. lọ́ọ̀kì tó pè lélẹ̀ yìí. Ah, God bless Nigeria. Jùmọ̀kẹ́. o mọ problem tí wọ́n ní tó bá rí mi lénìí hi bó rí mi lọ́tùnla hi bẹ́ẹ̀ tó rí mi rí. Jùmọ̀kẹ́. kí ló ń ṣe ẹ́ kí ló wá ṣe mí báyìí. wọ́n á ta káàdì ni. mo kẹ́fẹ̀ẹ́ mi lélẹ́yìn náà kí ló wá ṣe mí báyìí. wò mí báyìí mo mọ̀ pé o wà frustrated just calm down eléyìí ò ń ṣe jùmọ̀kẹ́ this is Darasimi. lùkùṣẹ́ lílé fi wọ ọmọ yìí lùkùṣẹ́. ẹ o mọ̀ nǹkan tó rí o mọ̀ kó béèrè lọ́wọ́ rẹ̀ kan pé ta lòyìnbó yìí ó jọ gbogbo gbogbo àwọn client wa lee la máa ń fi síwájú wọn dára sí mi lee rè. kí ni nǹkan tó wá ṣe ń bí bàtà ẹ máa kọ́ lágbá lójú náà. ṣé mi mọ̀kọ́ tí mo sọ ni. mọ̀kọ́ tó ń sọ sí àwa máa pàdé sìgá lójú ẹ̀ o yá wèrè ni. ego ẹgbọ́ ìdílọ́ wa ego ni wèrè fún ọ. àwọn ọmọ ṣe é wọn lágbá lọ́jà wèrè ni. ọ̀yà kò kẹ́kẹ́ ní ìjẹ́ká wọlé. kí ló dé ó ti àpò guys kí ló dé. bébí rẹ̀ sọ̀rọ̀ Yọba kí ló lọ sí? Sójà wẹ̀rẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Ọ kò kí la máa ṣe báyìí fún kúrò ọlọ́. ẹ mọ̀ ọlọ́ṣẹ́ rẹ̀ kàn án. ẹ ṣe sùn. ẹ mọ̀ ọlọ́ṣẹ́ rẹ̀ ti gbé bá wa ní ṣe lè lo kí bọ̀. bàbá ṣé máa bó tọrọ kí ló tọrọ báyìí. ẹ wá gọwọ mi. kí ló sọ. aago kan lọ́sàn-án gangan tí adífálà bá dífá tó wá sọ fún kábíyèsí ló máa gbọ́ ẹ̀bẹ̀ lọ́sàn-án gangan ní ìhòòhò wà láì wọ́n fẹ́ kí n jùkà ní. ọmọ sọ ah. a fẹ́ ṣe báyìí báyìí wáyé. a ẹ dára yín ẹ dúró re ẹ lọ it don happen wetin dey do wọ́n ní ká dúró re. wọ́n ti happen. tó bá lè làmọ́ ọmọkùnrin ẹ gbàgbé. lọ́jọ́ wọn bá pinre ayọ̀ kẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrin. mala, mala, mala, oh, mala, oh, si mage bí mo bá ń mi nù bí mo bá ń sọkún wá mi nù ìyà ò tọ́ mi mo sì mẹ́lẹ́ra lọ́wọ́ rẹ̀ bàbá wa gbà mí o olúwarùn wa gbà mí nínú làásìgbò yìí jẹ́ káyé mi kó gba ìtumọ̀ káyé má fi mí ṣeré bí ọmọ ayò dá mi láre bàbá ọ̀run. ìyá máa lọ nínú ayé mi. Robo mi. Ṣé wá wá wá wá wá wá wá mi ò rọ́mọ mi o. Ah! Fẹ́mi Ládé, gbogbo ibikíbi tọ́mọ mi bá wà, bá mi bọ́ ọmọ mi jáde ọlọ́run ò bá mi tì jáde nínú àhámọ́ tó bá wà fún mi ò mọ kókó bí tọmọ mi wà gbọgbọmọ mi ni o bó sọnù ní òpòpò bí tọmọ mi bá wà ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi o bá mi mọ́ ọmọ mi padà wálé ah! ọlọ́run lórí ọmọ tí mo ti ń jìyà jìyà jìyà jìyà jìyà tí mo ń jíjẹ jíjẹ jíjẹ tí ò jẹ́ kí kọjá ààyè mi tí mi ò sáré mọ́tò kí kọlu kẹ̀kẹ́ kó máa dáa. gbogbo kò tiẹ̀ dá ló ló báyìí ọdún ẹlẹ́dàá mi máa sùn ẹ máa mi ṣe ẹlẹ́dàá yín sùn mí tẹ̀ wá ní. mo wọlé wọlé ẹ̀yin olólùmọ̀ mi tó lè máa yẹ ẹgbẹ́ síbẹ̀. bí a kì í ti ọ̀rọ̀ àyàgbé sí bíbá ìgbọ̀nsẹ̀. ẹ̀jẹ̀ sọ pẹ̀lú. ẹ káàsán. mama ẹ káàsán. ẹ káàsán. ṣẹ́yìn ni agbálẹ̀ tó sọ̀rọ̀ pé ẹ fẹ́ máa gbá bíbá. àwa ni. ẹ ta tú làwọn tẹ mú dání. ọmọ mi lòun náà ń náà ṣe. ajọ́ ń ra wọn lọ́wọ́ ni tí bá ń gba màmí àmà fọ́ ń gbà mí. ẹ kò sí nǹkan tó burú náà nù ẹ ètò ìpà náà ti ṣe gbogbo nǹkan tó ń sọ ìkọjá ṣé ó dẹ̀ ta yín lójú pé ẹ lè gba gbogbo kọ́mpáàdì fún mọ́ dáadáa. àá kódà yìí tí mò ń ṣe lójúmọ́ gan ó tó yìí mẹ́ta ẹ káàsán o. agbára. àti àdùkẹ́. ẹ mọ̀ mí ni. mo mọ̀ yín dáadáa ṣẹ́yìn ò mọ̀ mí ni. èmi ò mọ̀ yín. ẹ wò mí dáadáa ẹ mọ̀ mí. mi ì mọ̀ yín. èmi àdùnní tí wọ́n fẹ́ lé yín ìyàwó yín. àdùnní èmi ni. dàbídí dákun jọ ṣàánú mi ah ah ah ah Adùnní mo ti ṣẹ̀ ẹ́ kódà mo ṣẹ̀ ẹ́ mo ṣẹ̀ ẹlẹ́dàá ẹ̀. ṣé ọmọ ẹ̀yẹ̀ rẹ̀. ẹ òun ni ọmọ tí mo bí fún àwọn ọkọ wa náà ni. òun rè òun ni. Ah! kódà mo ti ṣẹ̀ ẹlẹ́dàá ẹ̀yìn méjèèjì dáríjì mi kó tún dáríjì mi. bàbá ọ̀run ìwọ la mọ kókó ayé mi wá fi láìdí pa gbogbo ẹlẹ́dẹ̀ gbogbo ògùn tó wà lórí ẹlẹ́mẹ́ta ń wá pàṣẹ wípé gbogbo ògo ẹ pátápátá tó gbé wá sílé ayé tó fẹ́ fi ṣoríire kó máa bọ́ sínú fìlà yìí o nítorí àgùlò kan agbogbo dà. o ti ṣe bí mo ṣe ní kò ṣe. bàbá mo ṣe kọjá ibi tí ẹ rán mi lọ. o ti tán. ìran ọkọ tuntun ò gbọ́dọ̀ pa o ìran àwọn ajá tuntun kò gbọ́dọ̀ pa dà láti fá fún bàbá ọláwo tó lóun ṣàwọn láwùjọ ta wọ́n ní kí lẹ́bọ́ àkèrè lẹ́bọ́ tèrè tayọ̀ ní ti gbé ṣùkẹ́ṣùkẹ́ bẹ́yìn tó gòǹgò látàn Òṣòlé mo fohùn rere pè yín ohùn rere làkèrè fi wọ́dọ̀ ohùn rere ẹ̀yin àjẹlé mo wá fohùn rere pè yín o ohùn rere làkèrè fi wọ́dọ̀ ohùn rere ọ̀tọ̀ làtẹ́ ní ẹ̀wọ̀ ọ̀tọ̀ làtẹ́ tọ̀gbẹ̀rì mọ̀nàmọ́ná lológun gbé ṣeré èyí tó bá gbé paramọ́lẹ̀ ìyọnu lé gbé ó dáwọ́ ó dìmúlẹ̀ o nítorí ó bá dé kò tún gbọdọ̀ rọrùn mọ́. bí mo bá ń pè àgbà o Èdùmàrè nínú ìpọ́njú nínú ìrora dáwàlájọ́ òun bá ń pín rẹ̀ ayọ̀ kẹsẹ̀. mo fẹ́ kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbóhùn ẹnu mi o wọ́n ṣe àwòṣe o èèyàn bá ṣe àwòṣe yóò lùgbàdì èṣù o sórí fìlà tá a rì mọ́lẹ̀ yìí sórí ẹni tá a pè ògo rẹ̀ sínú fìlà tá a rì mọ́lẹ̀ yìí ó ti dè ìwọ kò tún gbọ́dọ̀ fojú kàfìlà ẹ mọ́ o ò gbádùn mi ó ti dè ìwọ ó ti di gbére bó ṣe wà ẹ ajá ìjóbi o ajá tó bá jẹ fún òkété ìwọ ló jẹ o yóò ya wèrè ni o ìjọ tó bá wá fojú kan fìlà yìí gbogbo ògo rẹ̀ tá a dá sínú fìlà yìí ó ti bẹ̀ sí lo ògo rẹ̀ padà nu? o. bàbá ṣé pé Fẹ́miládé ò gbọ́dọ̀ fojú kan fìlà mọ́. ó ti dé wọ. bàbá Fẹ́miládé kò lè fojú rí fìlà mọ́ torí pé ẹbí mi náà hmm. kọ ṣebí ẹbí ọkọ wa ni hmm. ẹdúró náà bàbá lẹ́gbà tó di pé ìgbà tí mo wà lọ́sọ̀rọ̀ ṣebí bọ́kọ mi ṣe má ṣe tán tó bá ti bá mi lájọṣepọ̀ tá a bá ṣe tó tóyún bá dé a ní kí n lọ ṣe hmm. ìkíní èkejì kẹta tá a lè mẹ́nu bá ká ó wá di pé a ṣe tán kò sóyún mọ́ ó wá wò mí sùn sùn pé nǹkan tó kù tó hàn fi dá mi lọ́lá ó wá lọ gbóbìnrin mi wá bá mi lé ah! mo wá jọ ọmọ aláìlọ́mọ láyé ó wá ṣe gàlégàlé lé mi lórí bàbá tí bá ṣe tó jù yìí lọ mi já yorùbá bàbá mm. fẹ́mi ládé ò lè fojú kan bàbá. ẹ eh, ẹ eh, eh, kó mọ fojú kan náà ni owó àkọ́dá ni kò dàbí àdágbẹ́yìn amáwọ̀ náà lẹ́bi nígbà tó o ti ń fẹ́ èèyàn yín tá a máa ń sọ fẹ́yìn ọmọ sínú tó ti ń fẹ́yàn tó di pé sẹ́yìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó ti ń lọ bẹ́ẹ̀ ó yẹ kí wọn náà mọ̀ wípé n kò ní ọfẹ́ ni àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo ti wí fún ọ o tó bá fojú kan fìlà yìí tó gba ògo rẹ̀ padà ìwọ àti ẹ̀ gbọ́dọ̀ fojú rin jú o tẹ́ ẹ bá tún wá fojú rin jú tẹ́ ẹ fojú ni jú. àwo lọ. bàbá ẹ dúró dè mí o bàbá. mọ́mí mọ́mí. ajẹ́dùkẹ́ ajẹ́dùkẹ́. ẹ̀yin lẹ wà ń di ọ̀rọ̀ mi ẹ̀yin lẹ fìyà jẹ mí látọdún yìí ẹ̀yin lẹ dẹ orí ayé mi lẹ dẹ orí ẹ kodò. Ah, ah èyí tẹ́ ṣe yóò dáa gbogbo èyí tẹ́ ṣe yọ ọlọ́run ò fẹ́ ẹ̀yin rò pé ẹ ṣe kà ẹ fi pamọ́ ni àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà bọ́ba ayé yìí ò rí yín tọ̀run pàápàá ń wò yìí adákẹ́dájọ́ lọ lọ́wọ́n ba bàbá dáadáa bàbá yìí ẹ wo bí tó ẹ wo ẹ wo ẹ wo ẹ wo gbogbo gbogbo ẹ náà. ẹ̀yin ṣeun tó tó yìí láì ṣẹ̀yìn pẹ̀lú inú kan tí mo fi bá yín lò àṣẹ ilẹ̀ wà ń di ọ̀rọ̀ mi láì jẹ́ kọ́rọ̀ mi lójútùú. ẹ wá wò ó sí ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jù yín lọ torí wípé ibi tí fẹ́ dé mo pa padà dé bẹ́ẹ̀ a padà dé bẹ́ẹ̀ ẹ dẹ̀ mú ní àjò mi ẹ dẹ̀ mú gbogbo àti tọ́mọ mi ẹ dẹ̀ dorí ẹ̀ kodò àǹtí àdùkẹ́. àdùkẹ́ dáríjì mi ṣàánú mi dáríjì mi. ẹbí ẹbí oníkankan tí mo fẹ́ ṣe bí mi bá dáríjì kí ni mo tún fẹ́ ṣe nígbà tí mi ìbá dáríjì ìgan ọlọ́pàá pàtó fún mi pé kí ni mo ti fẹ́ kó òun dà fún mi ó ti dá mi láre ó ti ṣe mí lóore ó ṣe mí lógo bàbá yìí bàbá dáadáa ni ẹ. màmá ṣó wàá tán yín báyìí ẹ̀yin orin kà ṣe ni ó fọ ara ẹ̀ ṣera ẹ̀ pẹ̀lú gbogbo ìkà pẹ̀lú gbogbo ìwà burúkú ṣìtẹ̀wò òun náà kọ́ ni abájọ máa mi rí. bẹ́ẹ̀ kí n ti rọra ìgbọ̀nsẹ̀. wo. olùwà fúyàgbé eh, sí mi báyìí ẹ ṣùgbọ́n àtẹ̀sẹ̀ tó ń wolú wa yìí. màmá mi ìgbà ìmọ̀nà kú ẹjọ́ ẹ bá ń bẹ mọ́ mi kó má bínú ẹjọ́. mo ti dáríjì wọn a ti dáríjì mo ti dáríjì yìí. mami mami kí ló ṣe. ayọ̀ láti inú ṣe ìgbéyàwó aláàbáwá bẹ́ẹ̀ fọwọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ayọ̀ ti ń ṣègbéyàwó aláàbáwá bẹ́ẹ̀ fọwọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀. Dem fire fàyọ̀ ká lówùrọ̀ torí pé ìwọ lọ́ba dákẹ́ dájọ́ ohun tí ó yẹ èèyàn ìwọ ló yẹ adákẹ́ dájọ́ lọ́lọ́run wá. ah mami ẹyin gbé náà rẹ̀ dájú. Ah, àti ìdẹ́ ṣe ṣùgbọ́n sílẹ̀ nílẹ̀ mo ní pẹ́ lọ́wọ́ náà ìyàwó bàbá ẹ̀ ni èmi ni wọ́n fẹ́ lé wọn mo dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú wọn báwo tó fi sọ wọ́n wá mú ní àjò wọ́n wá mú báyìí wọ́n yí yẹn kó báyìí wọ́n yí yẹn kó báyìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa bó ti ṣe kí ni tó dá wa láre ah, lọ́wọ́ ṣe bàbá ò ṣe rẹ̀. ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ yìí gba ìfúnra ẹ kíyè sára o. ọ̀rọ̀ yìí ẹ kíyè sí i. ọ̀rọ̀ yìí máa máa gba ìfúnra o. ẹ sára o. kẹrẹ ló yẹ ká ti pẹ̀ka ìrókò tó bá dàgbà tán a máa bèrè ẹbọ ààyè ojú bọ̀rọ̀ kò má gbọ́n wọn lọ́wọ́ èkúrọ́ hmm, ó ń bọ̀.